ṣe máa bèèrè pẹ́ṣìn ẹni naam alhamdulillah salatu wassalamu ala uh, inshallah ní àná àwọn kan bèèrè question online uh, wọ́n ní báwo la ṣe ń calculate zaka ṣé pẹ̀lú gold ni àbí silver ló yẹ fi ṣe zaka secondly àwọn kan náà tún ní pé èèyàn máa ṣe wọ́n mú gold ó ní iye kàráàtì kan tí ó yẹ kéèyàn fi san zaka kò ń ṣe kàráàtì kan tó bá jẹ́ kàráàtì kan lèèyàn ní èèyàn á ṣẹ̀ṣẹ̀ convert ẹni before kó tó lè fi san zaka ẹ ṣeun sẹ́kọ́lọ́ ń jẹ́ pẹ̀sán. alhamdulillah wa salaamu alihi wa sallu wa man assalamu alaikum wa rahmatullahi wa barakatuh Inshallah question tí a gbọ́ ó ní ṣe pẹ̀lú zakat àti ọ̀nà tí wọ́n ṣe ń calculate àpẹ̀lú ògbọ́lọ̀ máa tẹ́kì question yìí papọ̀ mọ́ question tó wà lórí zakat lórí salary òun náà papọ̀ ẹ jẹ́ ká pay attention follow principles tó wà lábẹ́ a lè wé opinions àwọn scholars lórí àtàwọn evidences wọn ìyá dẹ̀ mọ ibi tí wọ́n kẹ̀kan ti ń bọ̀ wọ́n pẹ̀lú ní kọ́sì. alhamdulillah ṣe rí zakati ó wà ní islam láwọn nǹkan tá gbọ́dọ̀ yọ níbẹ̀ ká pín broadly sí categories mẹ́ta a ní zakatul ayn a ní zakatul mashiya a sì ní zakatul hubub wa thima Ah mẹ́tẹ̀ẹ̀ta yìí zaka owó tó wà represented pẹ̀lú azahabu walfeba gold àti silver zaka nǹkan ọ̀gbìn àti zaka nǹkan ọ̀sìn ti gold àti silver ẹyọ kọ̀ọ̀kan rẹ̀ ó ní nìsọ́ọ̀gbẹ̀ nìsọ́ọ̀gbù ni eye tí owó gbọ́dọ̀ tó táà sọ pé zaka wọnú ẹ̀ tán lásìkò ànábì sallallahu alaihi wasallam nìsọ́ọ̀bù gold ó yàtọ̀ sí nìsọ́ọ̀bù flavor pẹ́dà this gold tẹ́yìn ó ní ẹ̀ tó wẹ́ pé owó rẹ̀ in form of gold ni èyí tó wò rí ó tó èyí gold tí ó ní gbogbo wọ̀ ó yàtọ̀ sí iye tí ẹni lo flavor tó wò rí ó tó sí zaka fẹ́ni tó bá pé góòdì bá lọ wẹ́ ìntàlẹ̀ ti wé lásìkò ti wáyé lóòtọ́ kò jọ tányẹyàn òun á sàlàyé débẹ̀ o ní wípé ká ní èèyàn ó ní náírà ẹnìkan lówó rẹ̀ ní dọ́là hmm? láì má kọ̀ǹbájẹ̀ láì má kọ̀ǹbájẹ̀ fẹ́ni tó bá ṣe wípé ní nọ́mà níná owó ẹ̀ káàdì sẹ̀tún dọ́là sí ti us ló wà ẹgbẹ́ us dollars náà ni wọ́n fẹ́ kan ná ṣe mọ̀ pé ó níbi tí ó lówó dé tààtọ̀ wípé olówó even ní dọ́là yìí so now káwá kọ̀m̀pí àrú ẹni yẹn sí ẹni tó ṣe wípé apart from nóòtì dọ́là kí ni àwọn smallest denomination táwọn àwọn náà ṣílẹ̀ nàbí ṣílẹ̀ nàbí ibi ṣílẹ̀ náà nì tọ́ kárọpá àwọn kan náà lówó náà ìdápọ̀ àbí nílò ọ̀rọ̀ ti wá nísìn ká sọ wípé àwọn kan ń bẹ ibi tó wó wọn tó dé kò kọjá 200 naira àwọn kan ń bẹ owó tí wọn 1000 naira kò jọ tán bọ̀ kàfi ṣe example so fẹ́ tó bá pé góòdù bá lówó rẹ̀ bá wà ní pé góòdù wọn ju silver lọ tóun bá ní small gold báyìí tán bá convert silver owó ńláńlá ni ẹ́ but the same owó yẹn náà lòun náà fi exchange nǹkan mi níbi tó bá ní góòdù góòdù náà ló fẹ́ fi ra nǹkan ẹ̀ òun náà ni ó lóko èyí ni pé bí a sọ pé tòun fẹ́ convert sí flavor so n tí ó wà ara pẹ̀lú góòdù kékeré ó lè ra gbogbo ilé ayé pẹ̀lú ẹ̀ sáwọn kan pẹ́ silver ló kọ́ mọ̀ sáwọn náà ni nípa silver kéré sí góòdù ní how precious and uh, bó ṣe wọ́n tó ṣẹ̀rẹ́ àwọn afẹ́ ní kọ̀ọ̀kan nú wọn nínú ìṣọ́ọ̀bù ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn tó kówó wọn góòdù bá ní ṣẹ̀rẹ́ àgbẹ́ni ṣọ́ọ̀bù tí wọ́n sí ìṣúrú náà dìnnara dínàrù ni measure gold tamarapọ̀ dínàrù measure gold ni gold tó kéré wà gold tó pọ̀ náà wà hmm? lẹ́yìn tó pé dínàrù ló ní ìdáfà olówó kékeré wà ìdáfà olówó ńláńlá wà Kùránì sì establish ẹ̀ fún wa bẹ́ ẹgbọ́n tí Kùránì wí nígbàtí Kùránì fẹ́ mọ́ sọ̀rọ̀ pàwọn jù pé àwọn kan bẹ́ẹ̀ nù wọn tó ń dá àwọn kan bẹ nínú wọn tó pé wọn ò dá àwọn kan bẹ lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ó lójú kòkòrò ṣùgbọ́n àwọn kan sì ń bẹ tí wọ́n sì dá nínú wọn tó pé kọ́dà bẹ bá kówó ńláńlá fún náà kọ́ ò kó sì pé ó jẹ́ yóò dá padà fún ọlọ́run bá rẹbi sẹ́ǹtì owó ńláńlá pẹ̀lú kìntọ́ọ̀rù ni owó tó ga bí afárá ní afárá afárá mẹ́ni bíríjì so irú distance mi láàrin bíríjì síbi odò tẹ́ ẹgbẹ́ ilé lórí pé góòlù tí ó gàbá hàn láti ilẹ̀ débẹ̀ torí pé bíríjì là ń pè ní kọ́ńtọ́rọ́ nígbà tó ti rí kéńtọ́rù náà wọ́n fi wé e. wọ́n ní góòlù tó ga bíi afárá ẹ̀hẹ́n but measure of gold lè kéńtọ́rù ó pọ̀ gan-an anábì ìwòrán sọ pé wọ́n mi ní ó mọ́n ìntà àmọ́nú hù gbèkèntọ́rìn yóò adéhe ilẹ̀ ìbẹ̀ nù ẹni tẹ́lẹ̀ pé báyìí trust sọ́dọ̀ rẹ̀ pẹ̀lú owó góòdì tó pọ̀ gan bí kí n tọ́ ibi tí ò lójú òkùnrin rí yóò dá padà fún wọ̀mínú hàn ìbẹ̀ nù wọn ìta àmọ́nù òbí dìínárì ẹni tó báyìí trust pẹ̀lú owó tó kéré pẹ̀lú dìínárì because ẹni tó kéré nù sí ìtọ́pọ́lọ́ wọn bá ti fi ń wé kí n tọ́ ọ̀dàkọ̀ kí n tọ́ ọ̀dàkọ̀ dìínárì pé owó tó kéré bíi tó bá ń trọ́sẹ̀ sí tọ́ láyò àdíhì rẹ̀ kò ní dápadà fún ìlàmà ọdún tààlẹ̀ ikọ̀ ìmàmí tó bá dóòtì pé fúnmi lówó mi fúnmi lówó mi ní ó tó fún ọ tọ́ pẹ̀lú áyà yìí dìnárù kéré bọ́tá bá fojú kékeré rẹ̀ wàsùkò yìí ìtumọ̀ tó mìíràn mọ́ sọ fáwọn èèyàn ni pé àwọn èèyàn lówó ń jọ òun sí lọ àwọn akànníkàrámọ̀ yes akànníkàrámọ̀ pẹ̀lú àyà Kùránì Kùránì gbà pé dínárù owó kékeré ni àbí pẹ̀lú àyà kẹntọ́rù owó tó pọ̀ ní bọ̀ kìí ṣe dẹ́ẹ̀mọ́ lásìkò jùwa nísìnbá ibi tẹ́tì mà ṣe rí owó tó wóyàn ó tó tí ó fi wọ ní sọ́ọ̀bù ní gold ó ní 20 range wo ní sọ́ọ̀bù wa ẹ́ point something àbí tó ló 2.5 ẹ́ ọ̀pọ̀ ṣe ó kọjá 2.5 ọ̀ká láti 2.5 tọ̀ 2.5 million yẹn ẹ divided by 20 kí ni ó fún wa ẹ́ tàbá divide 2.5 million by 20 225,000 by 20 ni ó ní ò sọ ní sọ́ọ̀bù èyí tí ìsọ ní sọ́ọ̀bù báyìí Eh? That is 2.5 million divided by 20. Eh? 125,000. Ṣẹ́rí ìtumọ̀ ẹ̀ ni pé dínárù ẹyọ ọ̀kan ó ṣe dédé 125,000. Ẹgbẹ́ sínú àyà ni ẹwù bọ́yá if we are àkọ́dà lágbájá o, ibi tó lójú kòkòrò dé, owó tó kéré bí 125,000 tó bá fún gọkùnrin dá padà. Ẹgbọ́ tó kéré. nílùú ìdúwà yìí ẹ́ tó ìfọ́mù ní sálárì ẹlòmí gan lóṣù kó wá ní owó tó kéré bí 125,000 kan tẹ́bá tó fún gan kò tún ní dá padà ilú 125,000 ẹni èyàn ló gbà bọ̀ sí nígbà tí Kùránì ń sọ̀ kalẹ̀ tó pe dìnárù owó tó kéré hmm? owó tó kéré òun dínárì yẹn fáwọn tó bá ní gold 20 dinar wà ní nìtọ́b 20 dinar ó ní nìtọ́b gold fún silver two hundred dirham eh, dirham ní silver dinar ní gold ẹgbẹ́ ìdí sínú àwọn olùkan náà sí ń lò Kuwait ń lo dinar ó dà pé Dubai náà ń lo dinar wọ́n sì ń lo dirham Iraq náà ń lò wọ́n sọ láwọn okọ̀ yẹn àmọ́ kọ tí wọ́n tán sọ wọ́n kàn sọ ó kọ kọ́rẹ́ǹsì tí wọ́n o kìí ṣe ti góòdì máa o tó máa sọ pé báyá nìsìn lọ́wọ́ ya pé Dubai dìna kìí ṣe pé bí ni pé ní fọ́ọ̀mù góòdì ọ̀hún sọ ló kọ so now twenty dinar yìí táàfin bẹ́ẹ̀ animation gold dinar kọ̀ọ̀kan So, fi pé twenty báyìí tàbá wá fẹ́ converted sí gram hmm, gbogbo twenty dinar in tó wọ́n ní grams of gold ní eighty five grams of gold gbogbo twenty dinars mo sọ̀rọ̀ ta pè ní nìsọ́ọ̀bù gold gbogbo ẹ̀ pápátá ó wà equivalent sí eighty five grams of gold eighty five grams. Thank you now another factor tẹ́wàá wọ́n bẹ̀rẹ̀ pé tọ́bá pé 85 down now gold náà fún Hmm. tithe tàbí mẹ́ta ní gold ní chemistry I'm also sọ̀rọ̀ isotopes hmm? isotopes in ni àwọn element tó pé wọ́n jọ ní a máa sọ̀rọ̀ atomic number I'm also sọ̀rọ̀ mass number hmm? láwọn tó bá sí ìrántí ẹ́ atomic number la assign sí number tó wà bí periodic table àbí ní bá gbàgbé á ní number of electrons ẹ̀hẹ́n by the time tàbá wá á di uh, proton plus uh, electron papọ̀ ní mass number àbí ọ̀hún sí ní náà ti jẹ́jẹ́ so now tàbá mú any element which is a metal metal may exist in about two or three different forms tàbí sábà ń bá ìwé ìtẹ̀jura wọn lọ but the same mẹ́ta náà a good example nínú gold eh? now n tàbá mọ̀ rú àtọ́mí number gold alọ́gbà gold twenty something twenty four. eh? alọ́gbà ok mass number rẹ̀ ó mọ̀ wá yàtọ̀ wọ́n mọ̀ súnmọ́ra ó lè yẹ 48 49 50 eh? tẹ́bárí gold mi weight ìtẹ̀ òun jẹ́ 48 that is eh add the proton and electron papọ̀ lẹ́fí ma mass ẹ̀wọ̀n láńpẹ́ ní mass number eh ìmí ìmẹ́lẹ̀ jẹ́ 49 ìmẹ́lẹ̀ jẹ́ 50 but ó ma ń lẹ́yìn tí ó common jù tọ́pá òun ló common jù pé tẹ́bá gbogbo àgbáyé òun lẹ́ẹ̀mọ̀ rí níbẹ̀ èyí tó bá common jù yẹn ni wọ́n ma fi ṣe average tó rí pé a máa take average irú types of gold tó wà eh tabari kan tó bá jẹ́ 48 ọ̀kan jẹ́ 49 ọ̀kan jẹ́ 50 á tẹ́kì mẹ́tẹ̀ẹ̀ta àpapọ̀ wà divide by 3 hmm? n tó bá jẹ́ ẹ̀ láà sáìn sí mẹ́ta bẹ́ẹ̀ so tabari bẹ́ẹ̀ góòdì yẹn 20 dinar a ní ó jẹ́ 85 gram of gold hmm? tọ́n tó bá ti mọ́ ní sàlàyé ṣe tó tí ó ní pé tẹ́yàn bá lọ lè mú èyí tó pé ó wà heavy jù yókù lọ yóò ju 85 grams lọ ṣùgbọ́n káà zó ń pè bọ́yá average food ní 85 grams ẹ́ eh? so 85 grams yìí èyàn wà convert àti e. ma 20 dinars nínú sharia àti convert e to grams ẹ́ eh? so but ní world market international market certain ta gold wọ́n sábà lo grams láti fi ta wọ́n lo ounce oz ní unit yẹn o-u-n-c-e so ìyẹn náà ẹ́ àwọn ìyẹn náà wá tún kọ̀nvátì sí gram so gbogbo ẹ ti wà so kí lẹ́wà ṣe ní pé once ẹ bá pé five grams gold ẹwà béèrè pé èló ni one gram of gold jẹ́ nísìn ní international gold market in hmm? tó bá jẹ́ ẹ multiply iye tó jẹ́ by eighty five in tó bá jí òun ni nìṣọ́ọ̀bù zakat òun náà lè tẹ́ ìtàn kọ síbi kàlẹ́ndà ẹ̀ so ó lè pé bí price gold bá ṣe ń lọ sókè sí lágbàáyé náà ni nìṣọ́ọ̀bù náà ń lọ sí òkè sí tí price gold bá ṣe ń wálẹ̀ sí nìṣọ́ọ̀bù sì máa wálẹ̀ sí tọ́ títí nìṣọ́ọ̀bù gold tí silver alóhun jẹ́ 200 dirham 200 dirham tàbá fẹ́ convert sí gram yóò máa jẹ́ 500 95 grams of silver ẹwà láwọ̀kọ́ 5 àpapọ̀ ní 85 grams of gold silver jẹ́ 595 grams òun ni ó sì dédé 200 grams kì í wá ṣe pé bóyá tá a bá convert silver yóò yí pọ̀ sí gold o ìgbẹ́ sáàsọ̀ nípa èyí tó bá wọ́n náà lè ṣe tó bá gbogbo gold bá calculate yóò fọ́n lè báyìí tó bá fi o tẹ bá silver ọ̀tọ̀ ní tó fún yín tó bá calculate gold ọ̀tọ̀ ni tó fún yín bọ́ owó ọ̀tọ̀ ọ̀tọ̀ ni lásìkò anabi sallallahu alaihi wasallam hmm? tọ five hundred and ninety grams tẹ́bá fẹ́ ṣe náà kọ́ ẹ bèè pé èló ni one grand for silver tẹ́bá ti mẹ́rin tó jẹ́ ẹ multiply by five hundred and ninety five ohun tó bá fún yín òun ní òfin yín nínú ìsọ́ọ̀bù zakat fún silver but ṣẹ́rí yìí sáńkọ́ sí kàlẹ́ndà àwọn ìsábà kọ́ sí silver ti gold lèyí tẹ̀ ń rí níbi kàlẹ́ndà yẹn ẹ wá bèèrè pé ah why nígbà pé ní sí méjì òfin kan ipò a ní sí báyìí kò sí gold àti silver ma a ti pa méjì rẹ̀ síbi banknote tan lo, pé because àsìkò kan ti wà sọ pé gold àti silver gani store of value Tan lo, èyí tẹ́yìn bá ní ni wọ́n fi issue paper fún yàn pé lábájá ní lóso amount of gold wọ́n akọ paper rẹ̀ fún pé ọ̀dà ìgbà ẹ̀ fún báyìí anywhere tó bá ti dé wọ́n sá ti ná sí wọn ayọ̀kù nù gold tó ní wọ́n sì lò sílífà náà bẹ́ẹ̀ but ìgbà tó ti pẹ́ sí wọ́n pẹ̀kẹ́ ti máa jẹ́ ó ti wà harmonize àti gold and silver ò ti parẹ́ tọ̀ bóò láti wá fẹ́ ṣe fẹ́ tó ẹgbẹ́ sí owó tí wáyé ló bá ní òun làwọn àfáà tí wọ́n sọ pé kéé tábà fẹ́ padà sípínlẹ̀ o there is no way tá a lè fi rí iṣẹ́ tá a fi lè lo gold and silver mọ́ ẹyọ̀ kálámù ẹyọ̀ kálámù because tàbá tẹ́ẹ̀bá wo tẹ́bá lo nìsọ́ọ̀bù fún sílíbà owó tí owó dé tí wílẹ́sàkọ́ fi wọ́ yóò kéré ó kéré gan kọ̀mpí àti gold tọ̀bá ìtẹ́ẹ̀ tẹ́bá sọ pé bóyá méjì náà ló bá ti ní ìtumẹ̀ ní wípé gbogbo èyàn tó bá ti ń lówó lọ́wọ́ nísìn tẹ́ẹ̀bá fi mú sílíbà ẹ̀ lé mú gold má rọ́sùn wọ́n tó wọ́n bá tó sílíbà ọ̀rẹ́dí ẹni zakati jọ́nà yàn lórí ẹ̀hẹ́n tó kò sígbà tẹ́ẹ̀ sọ pé yẹn tọ́ bá dé gold because minimum tẹ́ bá dẹ̀ ti mú gold ẹ́ ìtumọ̀ pé ẹ kọjá silver so méjì ò sí kó papọ̀ kò sí kó tẹ́ bá ti mú kan ẹ ti ṣe kan lọ́rọ̀ èèyàn before kó tó dẹ̀ kejì kò sẹ̀sẹ̀ ṣe mọ́ ní ṣìká kò sí kò wà dí marketed ma táàrí lábájá olówó silver ní lábájá olówó gold ní owó kan náà ni wà fún lọ́nà tó kí ni ká ṣe làwọn àfáà wa ní àpà ẹ̀nà tọ́dá sí ìtúpà lèlú méjì èwo ni ká lò àwọn kan sì pé ẹja lò sílvà nítorí pé tàà bá lò sílvà ìtumọ̀ ẹ̀ ni pé àwọn èèyàn tí zàkọ́ owó wọn pọ̀ yóò lè jàǹfààní fún àwọn tálíkà yóò sì lè alleviate poverty better eh? because as far as ń sọ̀rọ̀ nísìn báyìí ní sọ́ọ̀bù gold tank pè níbi 2.5 kìíní kan million tàbá fẹ́ fi silver ìrùkú tó 300,000 ẹ́ tó tó bẹ́ tó mẹ́rin wípé èyí tàbí sọ pé nígbàtí ẹ̀bá tó ní 2.5 million kó tó yọ zaka wọ́n tó bá ti ní 300,000 ó lè yọ zaka tó pé àwọn èèyàn tó lè yọ tó wúzà tó wọ́wọ́ wọn yóò pọ̀ tó àǹfààní àwọn àfáà kan 10 towards that òun náà ni bẹ́sìsì ń tẹ́ gbọ́ táwọn èèyàn fi ń sọ pé zakawa nù sálárì ẹgbọ́ lọ́dọ̀ tèmi ní ìdébí mi fi ọmọ kò sí àkàbí sálárì ìtawà ń báyìí máa sí sàlàyé but àwọn tán bá lọ síbẹ̀ flavour ni wọ́n ń lò ọ́ ìgbà ilẹ̀ tí bá ń gba 500,000 nísìn rí three hundred thousand ní kí rìbá ni wọ́n ń lò nínú ìsọ́ọ̀bù àwọn wò pé wọ́n fojú wò pé ah eléyìí yóò wúlò fún àwọn tálíkà yóò dẹ̀ sáàpù pọ́pọ́sù pé kó alẹ́gbẹ́ẹ̀tì poverty tọ̀ tó mìn pé àwọn wà fà ní tálíkà àbí bọ̀ ó kú klọ́ọ̀sì kan tí wọ́n wò ó ní wípé ká má gbàgbé ọ̀rọ̀ zaka túláàsì ni fẹ́ni tó bá kìí ṣe tí wọ́n sẹ́yìn ṣe sí rẹ̀ fún ìyàn kò bá wá dá ẹ́ kẹyọ so now ẹni tó wò rẹ̀ bá ti wá wọbẹ̀ another principle sharia ni pé bó ti dada lóòtọ́ a tún jàmbá fólówó náà ẹ̀tọ́ wà ń now kẹ́ni wá bèèrè pé bẹ́sìsì wo ló fi kakuléètì pé tó òyìn bá ti wọ 300 onítorí sílíbà ẹ̀ńtọ̀ kí ló tẹ̀ fi mú sílíbà tẹ̀ mú gòdì onítorí tálíkà ń pẹ́tọ̀ èmi rèé wá sí tálíkà ń tọ́ wípé sọmọ pé tó fẹ́ ṣe nísìnyí ìjàmbá ló ṣe pé mi bóòdó sì ìjàmbá fún mi òun ni pé ó yá padà sásìkò ànábì sálà lọ́sọ́lá níbi táwọn olówó sílíbà wa táwọn olówó góòdì wa ìjọwọ́ mọ̀ wípé kátó dé 20 dinar bẹ́yàn bá dé 10 dinar nísìn 10 dinar ti ju gbogbo 200 dirham lọ gbogbo 200 dirham tó jẹ́ nìṣọ́bù sílíbà 10 dinar ti jù lọ tí làkọ́ sí wọ́wẹ́ kò dé kò ní 20 gan because ó ti gbà fún 20 10 half ẹ̀ gan ó ti ju nìṣọ́bù sílíbà lọ tí ànábìsọ̀ sáà sọ pé tọ̀sàkọ́ tọ̀kí ló dé nígbà tó fẹ́ kò láti méjèèjì ó kò láti láti fi fẹ́fọ́ tálíkà ẹ́n jàmbá ló ṣe fẹ́ nìkan àràlásùn sì ni pé tí nǹkan ọlọ́run bá ń ṣe nǹkan lọ́rọ̀ àyàn tó ti dọ̀rọ̀ lórí mi so ó rí pé ìwé ẹni tí wọ́n kàn sídà ní sí ìwé mi tó sílẹ̀ ní sí wọ́n fi ìwé èèyàn bá ń kàlẹ̀ lásán àná ipe ààrí ó ìpé ara àwọn èèyàn tí wọ́n ní equivalent of one million Last lásìkò ànábì sallallahu alaihi wasallam tí kò ní sí zaka tó pé gbóòdì mi owó wọn ẹ́ bọ̀tí tí wọ́n sọ pé mi ní sí báyìí ní pé àà ah, kò ní sílífà ní kí n lò ó lè pé ìtàlíkà lóòtọ́ ṣùgbọ́n ó fẹ́ jẹ́ ìlàpọ̀lówó torí wípé ọlọ́run ọbọ̀ ò fẹ́ fún olówó ní excuse àti mọ́yọ̀ zaka gbogbo òfin tó wà bí zaka ó ti rọ̀ jù débi fẹ́ẹ̀kẹ́kùn ní excuse àti mọ́ṣù kí ló fi ràn ó ní pé wọ́n ní tí ń bá lówó tó wọ zàká gan mẹ́sì mo ti níbi 2.5 million lọ́dún yìí lónìí báyìí wọn ò ní kí n yan zàká mẹ́rin sáńtì ó tó kù májẹ̀mú kan májẹ̀mú kan ni pé ọdún kan gbọ́dọ̀ yípo lórí owó yìí tó bá yípo wọn ò tún ní kí n má nà o tẹ̀bí wọ́n ní kí n hó di ẹ̀dọ́dún kan kí lọ kí bẹ̀ bá wọn mo lè ná mo lè ra mọ́tò mo lè ra ilé mo lè fẹ́ yàwó mo lè ra fóònù tó bá ti ná náà tọ́dún kan bá fi dé tèbá sílọ̀ mẹ́kọ̀ọ́ sí zàká wọn dẹ̀ ní kí mọ́nà so lẹ́yìn ọdún kan tọ́dún kan bá wáyé kò mọ́ tó wòyàn wá tó ń wá reduce below lè sọ́ọ̀bù ìgbà wọn tó ní kó yọ zaka kí ló wá yọ ó yọ wá nùbá 40 sẹ́wọ̀n pé gbogbo excuse ilé ayé tọ́lọ́ ti fólówó wà torí tọ́lọ́wọ̀n bá ní kó ṣe gan ó kéré gan gan gan gan sí tíjọba ní kó ṣe lọ ìjọba lóun ní kó san vat on every dealing, on every transaction. Ó oh, kò wá ní oníkò 7.5. Ìtọ́lá ọ̀bá ní kó ṣe lẹ́yìn ọdún kan kò tó tó 7.5. Ìtọ́lá ní kó ṣe lẹ́yìn ọdún kan is 2.5% lẹ́yìn ọdún kan. Àádẹ́ ìsan Vati, Vati wà ló tó kéré jù ní West Africa. Ó wà ní ètò kéré. Sọ èyí tí ìjọba ń béèrè inú pé for every transaction kò wá ń yọ tó olùkòyọ́ tálíkà lẹ̀. Bí tálíkà náà bá ra 25 naira ẹyọ seven point five percent ẹ àádìẹ máa so ọlọ́run wá ní tìtẹ́lẹ̀ nǹkan ó gbọ́ ọ̀kọ̀ọ̀kọ́ níbi tó wò rẹ̀ gbọ́dọ̀ dé ná nígbà ká tó wọ̀ dẹ̀ lẹ́yìn ọdún kan tó wòyàn bá tó wá dínkù ní kò tó yọ ẹ̀yìn ó ní pé nbí lẹ́yìn náà nǹkan ọlọ́run náà fólówó ní rìgáàdì kìí ṣe pé ó kàn fẹ́ jẹ́ kówó rẹ̀ kí nǹkan jáde tó ìtálíkà nìkan rìgáàdì yìí ẹ̀yìn tẹ́ bá fẹ́ lo sílífà yẹn fún èyí ò jẹ́ pọ́ìntì aláwọ̀kọ́ pọ́ìntì ẹlẹ́ẹ̀kejì tó ń sọ ni pé ó pè ẹjá kàn bí àwò ká fi wò ó pé bóyá ṣé ó wà relative yàtọ̀ sí zaka owó zaka nǹkan ọ̀sìn náà ń bẹ tó wà lásìkò ànábi zaka oko òun náà ń bẹ anybody tó wáyé pé màálù ní bá ń sìn tí ń sìn mú lówó ẹ́ ó ń sìn tó kà sówó ìtumọ̀ mi fi tá kà sówó ni pé anybody tí bá ń sìn ẹranko kan tó ṣe wípé torí pé kó máa bímọ sí ló fi ń sìn àti torí wàrà rẹ̀ òun láà pé zaka tí ó yọ lẹ́ranko yẹn kì í ṣe ẹni tó ń sìn fún commercial purpose ló fẹ́ tà ẹni tó ń bá kàn ra màálù dé ń ra màálù dé ń tà owó ni ó yọ kìí ṣe nǹkan tó ń sọ tóró òun kìí sọwọ́ lóun fẹ́fẹ́ òun náà tà jẹ òyìn òní ó jẹ ánsà fáwọn tálàǹ sí pótírì ìdílé náà kan pẹ̀lú ẹni pé ah, wọ́n ní kò ìsà kan bí pótírì kò ìsà kan bí adìẹ là ń wí adìẹ kọ́ ló yọ ṣùgbọ́n businessman wọ làkà owó ló kàn so ṣùgbọ́n ẹni tí ń sin màálù nísìnyí jínsù táìpù nǹkan tí ń sìn náà láti ní kó yọ kan tó fẹ́ yọ so ẹni tó ń sin màálù tó pé màálù ní dúkìá rẹ̀ ó tó rí pé zaka ó wọ màálù ó gbọ́dọ̀ pé 30 tó bá ní màálù 29 zaka ò ti wọ̀ tó bá rí pé bá ń ṣe ewúrẹ́ àbágòtàn àbágbò papọ̀ ìrànkan làwọn eléyìn ó gbọ́dọ̀ pé 40 tí zaka tó wọ̀ tó bá ní 39 zaka ò ti wọ̀ tí bá ń sin ràǹkúnmí ó gbọ́dọ̀ pé márùn-ún tó bá ní mẹ́rin ìzàkọ́ òtí wọ̀ wọ́n wá nítọ̀ ìwọ́ èyàn èèyàn ní mi mẹ́rin tẹ́yọ kọ̀ọ̀kan fúnra ẹ̀ lè wọ́ọ̀tì bọ́yá 300,000 ẹ́ orí tó kéré jù o ẹ bá tẹ̀jẹ̀ kó jẹ́ 50,000 náà ni màálù fifty times twenty nine ẹ́ fifty times thirty lọ bí one point five million àbí àbí ẹ̀kọ́ ni ẹ́ ṣe ni fifty times twenty nine so now ìtumọ̀ ẹni pé ẹni tó ní irú màálù yìí dání fifty fifty thousand màálù fẹ́sì which is not possible ẹni tó ní one million four fifty ní sí kò sí sàkánú owó ìwọ́ wá lẹ́ni tóun ní three hundred thousand kó náà yẹ̀ zà kí ló mọ̀ tí lónìí ẹjọ́ rẹ̀ kan sí nítorí mo ní káàṣì èmi náà fẹ́ rágbò àbí bá ń rágbò nígbàtán bá wá fún wọn méjì náà ni àgbò tó ayẹ sáà bá ń fílẹ̀ bá ṣe làkáwà nù àgbò méjì wọ́n ní kò sí ọlọ́sọ adọ́dún tí ń dọ̀lọ́ wípé níjọ́tẹ̀ bá ní zàkà bá ń bẹ̀fẹ́lẹ̀ fẹ́ sáǹfààní fún tálíkà ọlọ́run ọba tó kún fún sáfà ní mùsálíkà ó jẹ́ kélé ìpé tẹ́ẹ̀tì ìzàká tó wọ̀ ẹ̀yìn fún àgbò fún màlú ó jẹ́ kíta àgbò ewúrẹ́ àti àgùntàn ó pé fọ́ọ̀tì ìzàká tó wọ̀ ó jẹ́ kí tìrà pé márùn-ún ìzàká yes pé because nígbàtẹ́ bá ló nìsọ́pù sílífà ilẹ̀ fẹ́ sáfàní fún tálíkà ṣé kò yẹ kẹ́yìn sáfàní fún tálíkà náà lọ́wọ́ ẹni tí ń sin náà ẹ wá ǹdẹ́ ìsọ́nù olówó lẹni tó ní tílọ̀ nẹ́ta wípé tẹ́ sáfàní fún tálíkà àmẹ́ni tó ní àgùntàn 39 tálíkà sì lówó ṣé òun náà gbọ́dọ̀ sáfàní fún tálíkà olówó lẹni tó ní 300,000 àmọ́ tálíkà lẹni tó ní rà fún mímẹ́rin wọ́n ní kò balance táà bá fi lè jọ gbà wípé gold àti silver ti papọ̀ sínú currency eh? jẹ́wọ́ ìpẹ́kẹ́ sàfàní fún tálíkà ìyẹn pẹ́lú ọ̀pọ̀ ẹ gbọ́dọ̀ sọ pé ẹ̀tọ́ ọlọ́run ọba ti wà nú owó èèyàn nígbàtẹ́ ti ṣọ́ ní ṣe báyìí ẹ mọ̀ pé méjì ló lè jẹ́ ó lè jẹ́ silver ó lè jẹ́ gold then èyí tó bá ga ló ẹ̀kẹ́ mú yes kọ́ńtẹ́ẹ̀tì ga ọ̀tọ́rì ní ebí tó ga ò ní pé anẹ́bìsọ̀ sọ́là ní kó yé wa wípé owó àti pẹ̀lú ẹ̀tọ́ ọlọ́run tọ̀ tọ́n bá bèèrè pé ẹ̀tọ́ wo ló sọ pé nísìn mo ọlọ́run bá lẹ́tọ̀ọ́ bí owó mi ó ní afẹ́ sáǹfà ní fáwọn tálíkà ní à onílò ẹ́ so pé ìyẹn làwọn èèyàn ńlá fi dó ike wọ́n fi dó pé góòdì lẹ́jà lọ ike ẹ̀ta ó ní pé ó bá dì yí ẹ̀ value góòdì wà relatively stable ju silver lọ why torí pé àwọn olówó ńláńlá ni wọ́n ní gold ṣẹgbọ́ àwọn orí mójú tó torí pé wọ́n ti mọ̀ nǹkan bá ti ṣe bálù rẹ̀ owó àwọn nǹkan ṣe just like báyìí náà ti wà lásìkò tí wà ní ìsìn tán bá bí wá pé million èwo ni ó wù ọ́ kó kípẹ̀ sí kó wà ní dọ́là ni àbí stable in tó jẹ́ stable ní pé àwọn olówó ẹgbọ́ ìgbẹ́kọ̀ gbọ́dọ̀ ṣe ìwọ́nìkan bá ti ṣe nǹkan ṣòwò wọn ẹ́ pọ̀sára ìwà táà wà sálẹ̀ tó tí láti wá bí ṣe bẹ́ẹ̀ pé àwà pé jẹ́ máa so silver àrí gold olówó olówó olówó olówó mẹ́fà sí lówó sí ló gold so òun wà wọ́n mójútó débi pé ó wà lẹ́gbẹ̀ẹ́ stable ju so based on that àwọn tán sọ pé bóyá silver ní ká lò àwọn wo tálíkà nìkan ṣùgbọ́n yẹ̀kan wo lówó náà ọ̀sán méjèèjì náà èèyàn hmm? ò lè gba ẹ̀tọ́ kan nínú ẹ̀tọ́ olówó àti ẹ̀tọ́ tọ́lọ́run ọba sọ pé wọn ló wẹ̀ rúlù islam ni alásùlùbàrà tó zèmà ẹ́ tọ́ at the same time ẹ̀fẹ́ sáfà ní fún tálíkà nígbà tọ́lọ́run ọba sọ pé ó jẹ́ síláàsì tọ́ ẹ máa rí dáìlámà táwọn tábà sọ bẹ́ẹ̀ náà sábà máa ń ní òun ni pé tábà ti wá gbé sí ibà wọn máa sọ pé ẹjẹ́ ká gbé ìyẹ̀jú ìyẹn náà ní ká sàgbìyànjú ọlọ́gbìyànjú bọ́dí kan mẹ́jẹ́ fúláṣọ pé fúláṣì ìzàká kò sí gbìyànjú èdè ìrànfẹ́ yẹn ṣẹ̀dù pé ẹ̀yin náà kàfún lóbi sáláàrì yẹn kẹ́yìn náà tẹ́ gbìyànjú kẹ́ tẹ́ yọ zàká kọjá kẹ́yìn náà tẹ́ gbìyànjú kẹ́ yọ fúláṣì ni kẹ́ yọ ni ẹgbọ́ so dẹ́rẹ́bà tó nínú yóò jẹ́ gbogbo bí wọ́n motivate àwọn èèyàn wọ́n ẹ̀kọ́ lẹ́jọ́ wọ́n ẹ̀sọ́ pé táwọn wí ní ti fúláṣì làwọn pé ẹnu tí wọ́n náà gbà á káàmà pé fúláṣì tẹ́ because wọ́n sì bá ń sọ̀fẹ́ sáfà ní fútálíkà ní ìyàrá ìzàká fúláṣì so wallahu alam àwọn láti bá ìká ìyàwó àwọn bẹ̀rẹ̀ débi sì máa ń sọ ọlọ́run tọ́jú ká gbọ́yé ṣe ẹ̀rí ká ní lóṣẹ̀ wípé iṣẹ́ tí zaka wá ṣe òun ni ká fi alleviate poverty kákó òun nìkan ó kọrẹ́tì ó wà lára rẹ̀ rí ó kọrẹ́tì nìkan ni ayé ṣe ẹ̀rí tó bá ń pàrọ̀ ní bá ń yọ owó ni tó bá ń yọ ọ̀rọ̀ zaka ni poverty ni ó ti lọ ara kan tọ́lọ́ mm, mm, yes ó lè wà lára àmọ́ pọ̀ òun ìbá tẹbá ti wo àwọn àdájọ́ tó lọ pẹ̀lú zaka gan ẹ ti pé kí sọ́rọ̀ kọ́ bá ní mọ̀ rẹ̀ ìyànjú nìkan ẹ máa wo ẹgbẹ́ ẹ̀dá kùtù rí ọlọ́run èèyàn lówó báyìí ó tó wọ báyìí láti two point five million ọlọ́run wá ní kó yọ zaka instantly ẹgbọ́ kò ní kó yọ ọ wá ní so tálíkà náà ní sọ̀rọ̀ kó dọ́dọ́dún kàbí ẹ mọ̀ wọ́rí fọ́bátì rẹ̀ ìdí ń ṣe ó lọ lóde mi tọ̀wárí kó dúó dì ọ́ ọlọ́run wá fẹ́ tó lówó yìí láti ẹgbẹ́ kó mọ́ tọ́ọ̀tì owó ó lè náà ó lè fi ra anything ó lè fi fẹ́yàwó ó lè fi ra washing machine ó lè fi ra phone kìí ṣe tẹ́yàn sọ pé ah ó ti wá dédé òṣìṣẹ́ kò gbọ́dọ̀ ṣe ọlọ́run bò bí ó ẹgbọ́ kò sì ṣẹṣẹ kankan wọ́n bá tí ọdún tẹ́fẹ́ pé ọdún kẹlẹ̀ sí ní kó dú wọ́n lẹ́yìn ìgbà tó tó dé ọdún kan lọ́pàá ìlú wọn ní kó yọ wọn ní kó yọ wọn nọmba fọ́tì ẹwà wọn nọmba fọ́tì ìzáàbù fifty five million five million ní five million one over forty five million ní one hundred twenty five thousand ẹgbọ́ one over forty five million oní one hundred and twenty five thousand kí n wá ní five million lónìí kìnnì má wọrí owó ti dé jíkọ́ ọdún kan lẹ́yìn ọdún kan tó bá dúnà 125,000 náà mo fẹ́ fún ọ náà ní àlebé ti pọ́bátì kò tó ọgbó wọlé kò tó ọsán wọlé ṣe wá tó wẹ́lẹ̀ ìtìmọ̀ tó wá wí nǹkan o wọ́n tó wá ní tú láti rí lẹ́rìn wípé kí n pín fún tálíkà ẹyọ kan mo lè mú 125 àti pín fẹ́yàn márùn-ún pọ́bátì náà láyé àlebé dìrò kọ́dà àwọn àfáà kan tó ní Al-Imam Shafi'i rahimahullah ó sọ pé bẹ́yàn bá fẹ́ pín zàká tó bá yọ nǹkan gbogbo àwọn ọ̀ràn mẹ́jọ òun ló gbọ́dọ̀ pín zàká yọ fún 125 fún tálíkà ń bẹ fílé iná ń bẹ onígbèsè náà ó náà ń bẹ ẹgbọ́ wallahu alam tó bá ṣe yí pé àwọn tọ́lọ́wọ́n bá dákọ̀ pé ká fún zàká kọ́dà àwọn olówó náà tó wà hmm? ara wọn ni ọlọ́ni wà láàmì línà àlẹ́ ìhá àwọn tán ṣiṣẹ́ lórí zaka tẹpá àwọn ni wọ́n ń kó létà wọ́n ń gbà àjọ wọ́n ràkan jó lówó ẹ̀fùn wọn bẹ́ tọ́ tí òun jẹ́ ó jẹ́ tálíkà ní ara àwọn tẹ́ẹ̀tù ló zaka fún ni wà fí sàbílì la ojú ọ̀nà ọlọ́run ara ojú ọ̀nà ọlọ́run ni jihad ẹfi ra ẹfin ẹfi ra plane ẹfi ra warship ẹfi ra kìnnì kan tọ́ tálíkà náà sí mẹ́mẹ́ wọ́n lè dìbà ìpẹ́tọ̀ zaka tẹ́mi òfin sàbílì la lè tálíkà ọgbẹ́ fún wa ní àwọn ọlọ́run mú tẹ̀ náà wá nínú àwọn tọ́níká fún zaka ni wọ́n máa aláfà ti kò lóògbò hún àwọn tó ṣe pé wọ́n lè má jẹ́ mùsùlùmí àbíkà tẹ̀ jẹ́ mùsùlùmí but àáfin fa ọkàn wọn kọ́dà kan jó lówó àwọn lè sọ lówó ìbò poverty ti hàn bí ti wọn kìí ṣe poverty nìkan zaka bẹ́ẹ̀ ẹ̀tọ́ tọ́lọ́run ọba fẹ́ gé kólówó fi lẹ́yìn ìgbà tó ti fún gbogbo considerations ẹ̀yìn pé ìwọ tó bá wá ya ohun pátápátá atúnfún ọlọ́dún kan lẹ́yìn ọdún kan owó náà tó dínkù wá yọ ẹ̀tọ́ ni ẹ̀yin ó rí pé nǹkan tó bá ti jẹ́ túláàsì inú ẹ̀sìn kì í sábà pọ̀ ẹ wò ní wákàtí márààrún rákà mẹ́rin ló pọ̀ jù nínú ẹ amẹ́wò tàràwẹ̀ bẹ́ẹ̀ náà zakana tẹ́tọ́ ẹ̀kọ́ ìyẹn bá wá fẹ́ ṣe lóòtọ́ ní táà lè fi alẹ́gẹ́tì pọ́fàtì ò lè ká padà sí ìwà Islam wípé ká máa dúó nígbà tí nǹkan bá tó jẹ́ wájíbù ká tó náwọ́ sáwọn tálíkà ṣọ́dákọ̀ alẹ́gẹ́tì pọ́fàtì ju zakat lọ why àti ẹni tí ò yọ zakari láyé rẹ̀ wíwo wá sí jọ jòkó ìkọ́dà ká máa lówó tàbá wò dáadáa ààrì bá ṣùwà fà lágbájá ò ní níran àbúrẹ̀ lèmi àbí lágbájá ò eh, màmá rẹ̀ òun ló ń tọ́jú ẹ̀ lágbájá ò àbúrò ìyàwó rẹ̀ ọ̀dọ̀ rẹ̀ ní gbé àbí kó ń kálukú wá kakuléètì iye tá à ń ná lórí àwọn tí èsì fífú láti nìka ná lọ́dún ó ju owó tó rówó yan oúnjẹ lọ skú ó wá kakulétẹ̀ lọ́dún yóò ju owó tí wà yọ ní zaka lọ tẹ̀fẹ́ zaka wá ní kò yọ sọ̀kan wá ní kí wàbúrò ẹ̀ náà dúró fún zaka rẹ̀ òun lẹ́fi rí wípé ṣẹ̀rí àṣẹ rí pé béèyàn bá lówó ó lówó gan anything téèyàn bá fowó rà tó bá yẹ pé personal use bá ní kò sí bó ṣe kó wọ́n tó kò yí zaka lórí ẹ̀ tẹ́ mobile television o ní pé nísìn tí mo bá ní 100 million nísìn wá lọ ra mọ́tò kí n lọ ra mọ́tò mẹ́wàá tẹ́ ọ̀kan jẹ́ 30 million tó wáyé pé personal use bá ní mọ́tò yìí tí ń pa ò kò sí làkàkà kàní àá ó ní ah, ah, ah, mílíọ̀n kò wá ní ah but ìṣerù kan yẹn náà kọ ó tọ́ ó lè ṣe bẹ́ẹ̀ bá ṣe àṣírí ìrìnàpà tó ṣùgbọ́n tẹ́yìn táwọn èèyàn ọ̀gá fún bẹ̀ tí ò fi ní zaka òun ní pẹ́ṣẹ́ rẹ́ni tó ní 100 million tó ti púṣẹ̀ síta tó fi ra mọ́tò yẹn owó yẹn ti bọ́ circulation so many people no benefit mẹ́ tó èpé zaka ta ní kóhun yọ gan kò lè benefit mẹ́ ẹni fún example tẹ́ bá ra mọ́tò 10 million lónìí ṣẹlẹ̀ ń tẹ́ra mọ́tò lọ́wọ́ rẹ̀ million tí wọ́n sọ́bá yóò sọ fáwọn staff rẹ̀ staff mẹ́wàá ọkàlùkù mówó lọlé bọ́kàlùkù bá délé tí àwọn náà bá gbà nǹkan yóò rà ládùúgbò yóò rà gàrí yóò rà gẹ̀ẹ́sì owó ìṣẹ́lú kankan ẹ̀yìn bí sí ń dọ́wọ́ kọ́ ní ń wúlò àwọn tí ten percent tó bá kó ten million sílé tí ò ná rárá Islam fẹ́ bí ti owó yẹn dáńpẹ́ ẹ̀yìn ìwò fẹ́ káwọn èèyàn sáǹfààní bí owó lọ́kó pamọ́ ọya kíza ká máa jẹ́ lọ́dọọdún ọya 2.5 lọ́dún yìí ó tún wà ń bẹ nígbà tó náà bá padà yìí yóò ti jáde so pé kówó bọ́ sí calculation káwọn èèyàn dì ẹ́ ó sọ́ọ̀pù próblẹ́mù tálíkà ju pé kẹ́nìkan ní lọ́wọ́ kó tájẹ́tẹ̀ fún òkùn lówó lọ bẹ́ẹ̀ calculation yẹn healthy 5 million téèyàn bá ní lẹ́yìn ọdún kan tí kò ná 125,000 yóò yọ the same five million yìí téèyàn bá fi set of business on ta rice ọya ìbá ń fi 5 million jápò rice bóyá jápò 100 ó yẹ tó bẹ́ẹ̀ mọ̀ ṣáà sì tó ọ sàjá èyí àpò ráìsì tó jà bó ṣe wá jápò ráìsì nísìn ó wá ẹ̀mplọ́ èèyàn méjì ó gba ṣọ́ọ̀bù ẹ̀mplọ́ èèyàn méjì ká máa wà bẹ́ẹ̀. èyí tó kéré jù á ah, kò wá tẹ̀ sanwó fáwọn èméjì rárá wá san twenty twenty thousand fẹ́ni kọ̀ọ̀kan ẹ̀ kéré sọ ìtumọ̀ kan ẹni yìí yóò san two forty fẹ́nìkan yóò sọ 240 fún kejì 480,000 mo ní jáde nù five million tí ó bá tún ṣe owó yìí jáde five thousand. ní ó yọ so ẹbí bí èwo ló wúlò fẹ́ni tí ń ṣiṣẹ́ tí mo employer rẹ̀ tí mo fún 20,000 àti kí lọ́gbọ́tọ̀ ṣé wà ṣiṣẹ́ 20,000 pẹ̀lú 5 million mi yìí ó mọ̀ pé ó bá ti di parí ọdún 240 àbí ṣé ò ní ṣe ó dòrè zakat mi tó bá lórí zaka mi 125 ló bá so àǹfààní wà ń bí yí pé àpúṣì owó jáde àwọn èèyàn benefit jẹ ilé ìlò ilé ìlò ilé iná san òfilé ilé ìsọ̀ òfilé ẹni tó ṣe pọ́hùn fẹ́ ṣe jàǹbá ilé ayé yìí tó pé tálíkà òdò kankan lójú rẹ̀ ó fẹ́ gbówó pamọ́ ọlọ́lọ́n fún lẹ́fíùsì pé owó rẹ̀ láti káwọ̀ bọ́ yóò ṣe nǹkan òṣèlú owó yẹn náà tó dínkù àbí ọ̀yà ìrẹ́ báyìí bẹ̀. so kì í ṣe poverty nìkan ni zaka fẹ́ yanjú ẹ̀yìn tí sọ́dákọ̀ gun ó ṣe níbi ọ̀rọ̀ poverty zaka ò lè ṣe ìwọ zaka tún lófin pé ó gbọ́dọ̀ pọ́dún then owó ògùnsùn gbọ́dọ̀ tún reduce below ní sọ́ọ̀bù so tàbá ti wá mọ̀ báyìí hmm? anybody tó bá lo tó bá lo sliver ní ní sọ tóríntọ̀ ó wúlò fún tálíkà ẹni tí ó bá gbàbẹ ó sì wá látọ̀kan tẹ̀ náà pé òun gbàgbá zaka ti wo orí òun onígbà kó òun ṣe fẹ́bọ̀ kìí sọ́dá pọ̀ níṣẹ́ o zaka náà ní yọ o kò sí gbọ́dọ̀ wá dìgbà àwọn ọgbà ọgbọ́ oh, ìmúná wọn fẹ́ mú kù sí gòdì torí wípé masala kan náà ń bẹ tó rò papọ̀ mọ́ even ní gold and silver à ń pè ní masala tó dọ́mẹ̀ nàkọ̀dẹ́yìn wípé ṣe nígbà tí asịfa sífà náà sì dáwà téèyàn bá ní bí irú háàfù sọ́ọ̀bù gold bọ́yọ́ ní bí 10 dinar ó wá ní háàfù lè sọ́ọ̀bù silver ẹ́ tó ní 100 dirham méjì náà ló lọ́wọ́ tẹ́zàká owó ẹ̀ èyí táwọn afáwà lórí ẹ̀ ń gbọ́gbọ́ owó kò tọ̀tọ́ pé bẹ́ẹ̀ bá ní kí ló dé tà ń lorú rẹ̀ ní ṣègi mọ́sálà because intense ni pé ẹyọ kọ̀ọ̀kan gbọ́dọ̀ lọ pẹ̀lú ní sọ́ọ̀bù ẹ̀kọ́lẹ̀ wíyẹn náà ń gbàgbé ẹ̀tí wá kò láàpù papọ̀ ní sí kọ́ àbí tí separate bẹ́ẹ̀ èyí tó wà lókè lọ ẹ̀ka mú kọ́ sábà ti mú èyí tó wà nílẹ̀ ńkọ́ á ṣe jàǹbá fẹ́ni tó ṣe pé fọ́nà bàbá rọ̀pọ̀ bá fẹ́ sàǹfààní tálíkà ọ̀nà tálí sàǹfààní tálíkà wọ́pọ̀ kọjá ká sọ pé nǹkan gbọ́dọ̀ jọ́nà àyàn lórí olówó hmm? so ṣùgbọ́n tó bá lọ síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó máa ń sọ pé bóyá táwọn èèyàn yọ zaka sálárì lórí tó wọ́n gbé lórí silver torí téèyàn bá gbé lórí gold fọ́nà bàbá má gbé lórí silver náà kọ yóò tún pàánù dá iṣu ní ìtọ́kùn àdìmọ́ ó anybody tó bá ń gba sálárì ká tẹ̀ ní tí ń gbà lóṣù wọ nìṣọ́ọ̀bù silver tó alẹ́ láwọn èèyàn tó bí ní sálárì wọn náà àbówó tán náà wọ góòdì o àwọn èèyàn alẹ́ máa bá wọn wí àmọ́ lè dáwà mọ̀ sálárì ìtìlú ti wà yìí àwọn gbẹ̀ẹ́gbẹ̀ sálárì táwọn èèyàn gbà yìí kí zàká tó lè wọ́ kí zàká tó lè wọ́ because kódà ẹni tó bá ìpé àbálẹ́ nìkan tí máa ń gba 3 million lóṣù tó bá gbà ní ìsìn báyìí kìí ṣe instantly wọ́n ní kó yọ wọ́n ní ọdún kan gbọ́dọ̀ ìṣírí ipò lè lórí tọ̀ kí ló dé tán ní káwọn èèyàn máa yọ zàká lóṣooṣù ìbò ní èsì jọsù because ẹni owó tí mo bá rí nìsìn ọdún kan gbọ́dọ̀ ipò lè lórí sí zàká tó wọ̀ mo gbowó oṣù eléyìí nìsìn káfẹ́ pé mo fò sùúrì ṣe basis ẹ́ tọ̀ nínú two kárí three million nìsìn ká ni mo wá ní hundred thousand bẹ́ẹ̀ pàṣàlá kálukú two point nine eh, two point nine ti wọ nìsọ́ọ̀bù lóṣooṣù gbọ́dọ̀ kan gbàgbọ́dọ̀ yíbo so kí lórí tó sọ pé ẹyọ zaka oṣù yìí oṣù wo sóṣòṣù ní zaka ni oṣù zaka oṣù yìí àfi bàbá lo concept kan concept kan lónìí káwọn pé tààjí lò sọ́dà pé kéèyàn kan jú yọ zaka kó tó di pásíkò rẹ̀ tó gẹ́gẹ́ bá náà sọ̀sẹ́là ṣe ṣe fún ọba ibẹ̀ òkè èmi fẹ́ wà ní sáyẹ̀tọ̀ lọ mo fẹ́ ṣe látọ̀kàn mi lóòzàká mi ò tí tó o bọ̀ mú mọ̀ pé ah, láàrin ọdún kan yóò pè mú yọ́ kalẹ̀ báyìí àmọ́ tá bá lo ilé yẹn bó láti fẹ́ ṣe pẹ̀lú pọ́dún kan tí yìí kò ní owó tàbí sọ̀tẹ́yìn bá ti pé lẹ́yìn gbàtí lórí rẹ̀ tí ó sì reduce á sọ pé ẹni ìyẹn tó máa ń gba sáláì kún náà kọ́ owó yóò mọ̀ lékún náà ni yóò mọ̀ yọ̀tọ̀ ọdún kọ̀ọ̀kan àmọ́ bá ṣe sọ yìí ẹni owó tẹ́yàn bá ní the rule is ọlọ́kàpọ̀ yíbo lórí akóyọ ìgbàtàmbẹ̀ so in essence silver kọ́ ni èyí tán kọ síbi kàlẹ́ndà gold ni wọ́n lo and reason sì fi ń lò nù kìí ṣe àǹfààní tálíkà nìkan hmm? à ń wo kí ni pé à ń wo mọ́sílá àtolówó náà torí níta ń wí túláàsì lápẹ̀ ẹ́ túláàsì tó ní ìpín tí ò bá ṣe yóò jẹ́yà tọ̀ ó yàtọ̀ sí báà náà sí báwọn èèyàn sọ pé ṣé ká gbé ìyànjú à ìyànjú kọ́ ò ọ́dàbí abẹ́ sọ fún ìyàn náà fẹ́ràn tí ó rọrùn àyàn ní ká ní pé ìyànjá gbìyànjú ká sí zoro gbìyànjú ó gbọ́dọ̀ kí zoro já gbìyànjú Islam nature Mùsùlùmí a kì í dó kíza ká tó dé ká tó benefit àwọn èèyàn ǹjẹ́ tó sì bá ti wá sọ pé zaka nìkan náà ah, lè gbádùn gbèsè ayé eh sadaqat wà dáadáa before zaka so in summary intentional ah ni sobu zakati ni ti gold 85 grams a converted wa ko ba tó bá jẹ́ ẹ̀kíní yẹn náà ni beji wo tan ko bi calendar e gbe wọ́n kọ blood money hmm wọ́n ko wọ́n ko sadaki eh so wọ́n kọ dawri eh? àbí sherikini yẹn náà wọ́n ka ni wọ́n calculate ni pe tẹ́ ẹ bá ti lọ wò ṣe rí zakatan kan òun jẹ́ 20 dinar hmm? ṣe wá rí blood money díyà tán kan òun jẹ́ 1000 dinar eh 1000 dinar òun lẹ́sìn pé eye tẹ́ ẹ bá ti pé tẹ́ ẹ bá ti pé ṣe tẹ́ bá ti pé iye kan ní zaka eh eye tẹ́ pé ní zaka yẹn ẹ divided by 85 hmm? níti báyìí ẹ̀yàn àwò tẹ́bá lọ lè wo kàlẹ́ndà ṣẹ́bà pé níti àníjà kan wà wá lọ bí 2 million àbí 2.5 million tẹ́bá ẹ̀dì báyìí 2.5 million yẹn by 85 yóò fún wa ní 29,411 so ẹ wá multiply eléyìí by 1,000 ó ní 29 million for only blood money tàbí ẹgbẹ̀ náà kọ sí bẹ̀rù ẹ̀sọ̀ ìtọ́ ń ṣe ní calculate ní 1000 dinar but ẹni ìtàn pé lè sọ́ọ̀bù yẹ that is 80 that is 20 dinar ẹwọ́n mi 20 dinar yẹn ẹ divide iye tán bá kọ sorry ẹ divide iye tán bá kọ síbẹ̀ yẹn iye tán bá kọ síbi kàlẹ́dà tán bá kọ ní owó zaka ẹ divide by 20 ẹ tẹ́ bá divide by 20 ẹ wá multiply by 1000 òní òfin yìí ni blood money ìtumọ̀ ìpín wọ́n fẹ́ calculate dìnnà tàbí dìnnà tàwọn amọ̀tá ìbà 1000 1000 dìnnà ní owó díyà hmm? tọ́ ṣẹ́rí ti sàdá àti sáńṣẹ́ lórí mọ́sáàbù malik mọ́sáàbù malik ló sọ wípé the minimum sàdá àti onírógbò dìnnà dàtí tẹ́ bá ti wo tán kọ ní zakain ẹ divided by 20 ẹ wá tó divided by 4 dàtí ẹ divided by 80 ẹ wá kọ́ ní zakain ẹ divided by 80 onírógbò ní sàdá àti ìtànkọ síbẹ̀ so everything na consider wọn base lórí gold wọn fẹ́ kan consider silver lórí reason tàbí ṣùgbọ́n àwọn èèyàn tí wọ́n ń um, sọ ní ìgbésẹ̀ tó fi jàǹfààní fún tálíkà silver ní àwọn àwọn so tẹ́yìn bá ti wá fẹ́ study irú issue ìpéyàn wo ìgbàna kí ẹsẹ́ bẹ́yà tán sọ ní pé ẹnìkan ní ah, àgbàgbà owó rẹ̀ yóò yàtọ̀ ẹni tó bá lo silver ọ̀sán ni tó gẹ̀ẹ́ ti sẹ́ni tó bá lo gold but gold là ń lò ní gbogbo àwọn kátà rẹ̀ ìgbà tí wọ́n bá dàkọ̀ àǹkẹ́ tó lè gbọ́ kẹ́nìkan tó wà àpòròchì rẹ̀ pé ẹn ṣe ẹ̀yìn tó bá jẹ́ sálárì ẹ̀nà náà kìíní àǹkà ẹ̀tàn fún sílvà náà ẹn kò sí bẹ́ẹ̀ nìkan kọ́ sí àpòròchì sálárì ẹ̀nà nàìjíríà pẹ̀lú gold nisọ́ọ̀bù tí ó wà ní kọ́mọ calculate kí ló fẹ́ calculate rẹ̀ kò sí nǹkan eh. eh, well, ìdáǹsọ̀ òní wípé kò sí bá ṣe lè lo ẹyọ kọ̀ọ̀kan nù gold àti silver méjèèjì ti wà collapse sí currency ẹgbọ́ kò dẹ̀ sí tá a lè lò à ní freedom yẹn mọ́ a gbọ́dọ̀ mú kan ní ṣẹwárí nísìnyí by time bá ti mú silver already àti discard gold tàbá ti mú gold àti discard silver so àwọn kan ní tọ́kàlùkọ́ ọjọ́ sọ pé àwọn tí wọ́n ń pẹ́ ìwọ́n ni ká wá mú làwá sọ àwọn kan ní ẹja mú sliver because yóò wà lówà yóò lè ti jàǹfààní fún tálíkà ní àà ah, no tẹ́ẹ̀bá fi lè mú sliver ní sẹ́ẹ̀sì jàmbá fẹ́ni tó fẹ́ ní gbọ́lẹ̀fẹ́ mú bẹ́ẹ̀sì tó lẹ́gbẹ̀ẹ́ pé tìí lẹ gbọ́dọ̀ rú tẹ́ẹ̀bá ní ẹ̀sùn tálíkà nìkan tálíkà nìkan kan lówà ní ìjàkálùwà ẹwọ tó lówó náà so there's no way tàbá fẹ́ ṣe ní sìn báyìí ibi tẹ́ẹ̀ lè ti lò tó fẹ́ lò nísìn ni bí mọ́sálà pé ẹni tí bá ń lo àwọn kìíní ní rọ́ọ̀fọ̀ tó fi sọ̀sọ́ obìnrin tó ní gold àbí tó ní sliver ẹ̀hẹ́n ṣìláàfù wà pé ṣe zakawa nù góòdù tó bèèrè ń lò fún ara rẹ̀ ṣùgbọ́n láwọ́lá lórí ẹ̀rí ẹ́ àdíṣì sọ so now òun ni àwọn ni wọ́n lè rí lò ibi ṣe góòdù ẹ̀ tó bá wọ̀n ẹ́ so tó 85 grams ṣe silver rẹ̀ tó bá wọ̀n ẹ̀ tó tó bá lọ 2.5 million ṣé sífà rẹ̀ tó bá hàn nísìnyí ṣé ó tó èyí báyìí ẹ̀hẹ́n àwọn lè rí ìlò lọ́tọ̀ọ̀tọ̀ fẹ́ni tí ń lo fọ́ọ̀mù rẹ̀ bọ̀ fẹ́ni tí ń lo owó ẹyọ̀kan ní òmù eh, yes gold ní dáa ń lo because ẹni wọ́n ti lè lo silver ẹ ti discard gold tẹ́ bá lo gold ẹ ti silver because ẹ ní ti ní sọ́ọ̀bù silver tẹ́ tó mìtì ti gold by the I go three hundred thousand ní ìṣòwòpẹ́tọ̀ ẹ̀ gold mọ́ by the time I go two million ní pé ẹ̀ lo silver náà mọ́ because ẹ ti kọjẹ́ fàásì ní masára pẹ́tọ̀ ṣe tí èyàn bá ní méjèèjì ṣẹlẹ̀ ṣe dánmù rẹ̀ táwọn sálàfùwà tán discọ́ṣẹ̀ wọ́n nínú tó ní bá nínú nísìn ìbẹ́ ìbẹ́ wọn ṣe nísìn nínú ìyẹn pé tí èyàn bá ní háàfù ní sọ́ọ̀bù gold tó ní háàfù ní sọ́ọ̀bù sílvà ní rọ́ọ̀fọ̀ mú sílvà àníkù ní zakamẹ̀ títẹ̀ ọkọ̀ òkú pé ní sọ́ọ̀bù tó ní pẹ̀yọ̀ kan lálẹ́ lò tó bá ní papọ̀ nú so ṣùgbọ́n àwọn èèyàn wò pé ah, kó fi lè jáǹfààní fún tálíkà ní à ah, jáǹfààní fún tálíkà tó ń wí nìsìn ó kú àwọn aspect ní tẹgbọ́dọ̀ wò ẹni tí ń ṣe ẹran kan sáàbà ní òsìn fútálíkà bí ọjà ẹfẹ́ bí tìtẹ̀ náà dáhùn ẹ́ ó sì bẹ́tà ká sọ pé àá tí ó bá ti ṣọ́ pé zàká wo owó rẹ̀ zàká ò tí wọ́n bọ́n àrá sùn ní pé kò zàká bẹ́ yes olóòlù lọ àlàáfù ní pé kò sí zàká nú owó rẹ̀ gbìyànjú wọ ní sọ́ọ̀bù níjọ́ ti wọ ní sọ́ọ̀bù tó wọ ní sọ́ọ̀bù àlàáfù pé kò sí wọ ní ìbàdá bí sọ wàláhàlá Ee. Eh, ee. Eh. Eh. kò kọ́bà èèyàn ní nǹkan ọ̀sìn Bẹ́ẹ̀ lápẹ́ làwọn ọ̀rọ̀. Ìdájọ́ owó ìdúró ọ̀nà kan ló ti mú wa. pẹ̀pẹ́ yẹn yóò decide pé ó ní bọ́ so many things ló lọ pẹ̀lú owó so káwá fáwọn ẹ̀ ní fọ́ọ̀mù nísìnyí ẹgbọ́n ta ni ó fún fọ́ọ̀mù pé ẹ fi lè yẹ ń kọ́ọ̀mù yìí sílẹ̀ èèyàn tán bí gan pé lò sálárì rẹ̀ kan tó ní around àbí around náà làmọ́ nǹkan sálárì rẹ̀ around tó ló wà fún fọ́ọ̀mù pé tí lè yóò kàn sọ pé ẹ̀kàn sọ èyí tó jẹ́ èló ló gbọ́dọ̀ ti wọ̀ fi kìíní ṣe hmm? ó sì ti mọ̀ pé ń jọ́ tóun lẹ́fi báwọn ló mọ́ ń pín zàká wọn ó mọ̀ wípé by time tóun bá yọ zàká àwọn ló didi tó bá fi hàn ó kà multiply iye owó by 40 ni ó ti mọ̀ wọ́tò yes now wọ́n over 40 ló yọ lé fi ń pè pé wọ́n gba 10,000 ah, wọ́n náà gba 20,000 tó àwọn onímẹ̀ tó jẹ́ ẹ́ because bá wọ́n pé ah ti wá calculate gbogbo ẹ̀wà báyìí kò fẹ́ kó mọ̀ ọlọ́run náà sọkútọ̀ fílẹ̀ òun náà ni ojú kó mú nǹkan rẹ̀ wá èyí tó bá pè náà ni àmọ́ tẹni tó ní nǹkan ọgbàdìgbà òfin wọ́n máa ń rẹ̀yàn lọ ni tí ó lọ léwò yóò bá kà yóò fà fojú wò ẹ̀hẹ́n eléyìí one eh, ṣáà ẹ̀ má wọlé ẹ̀dàpẹ̀ ẹ̀ka ẹ̀fáwọn èèyàn nọ́mbà sílá káfẹ́ ọ̀yá ọ̀yá ọ̀yá náà ọ̀rẹ́sàn hmm. Ee. Eh.

ókè ẹ̀hẹ́n ẹ̀ ẹ̀ ẹ̀ Ah, kó ti ṣe káàrí báwò. Ah.

tọ̀fídà mẹ́ ni nǹkan tí yàn fi replace nǹkan ní kéyàn ṣe ẹgbọ́ tọ oúnjẹ náà dákọ̀ kọ́dọ̀ oúnjẹ yẹn kìí ṣe túláàsì ní kó wà ní ṣíṣe ẹgbọ́ kìí ṣe túláàsì ní kó wà ní kíni kó wà ní ṣíṣe pẹ̀lú tàgbírù ẹ̀tàn ṣe lásìkò ànábì sallallahu alaihi wasallam àtàwọn sàábì rẹ̀ múdù méjì ẹ́ fún táàfihàn ọjọ́ká méjì iṣẹ́ mẹ́rin méjì ni fúnjọ́ kan láwẹ̀ áwẹ̀ kan ẹgbọ́n mi yé ẹ̀sọ́ oúnjẹ ni wọ́n nígbà ìgbé fún ó lè mọ́jẹ̀ ṣiṣẹ́ but kí àwọn afisẹ́rẹ́ ni pé wọ́n wá àwọn afáwà sí tẹ̀sí pé pé múdù méjì táwé òun ni oúnjẹ tí ó jẹ níjọ kọkàn báyá bí dàbí náà tí ó jẹ tí ó yòó ẹgbọ́n mi yé ẹ̀hẹ́n oúnjẹ jọ kan ṣoṣo ìjòkó kan òun lára ní kìkáà náà sí tẹ̀sí láwùjọ tiwa oúnjẹ tẹ́yìn oúnjẹ ní ìjòkó kan kìí oúnjẹ sàárì kìí oúnjẹ sínú o kìí ṣe túláàsì kó jẹ́ páláwẹ̀ lẹ́fún kìí ṣe túláàsì kó pínú àwẹ̀ lẹ́ṣe ó rẹ̀ pẹ̀lú tẹ́sà fúnlé ó sàjẹ́ mìsìkì ẹgbọ́n mi yé oúnjẹ kọ̀ọ̀kan oúnjẹ ìjòkó kan so náà nígbà bá ti sẹ́ǹdì owó sowó wọn ní kẹfẹ́ nìyẹn rádà ìtẹ̀lẹ́ṣe ẹwà èèyàn bá ń oúnjẹ ó lè mọ́ ń ta àbí tó ní ẹ̀yin lè sẹ́ndì owó sí báyìí tọ́ service ní pé ìwọ ọjọ́ dákùn everyday máa bá ń fún lágbájá ní oúnjẹ báyìí ẹ̀hẹ́n àmọ́kọ́ ìpẹ́ ẹni tẹ́ ẹ fẹ́ fún gangan lẹ fún ní owó ẹ mi ẹ lè fún lówó kún o àmọ́ ní basic so kò wá má tàkópẹ́ nìyẹn náà lẹ́tajẹ́ tó pẹ́ báwọn tó bá ní rẹ́sọ́rántì ẹ̀sùn fọ́sùn lámọ̀ náà pé ẹjọ́ àwọn tẹ bá ń pè wọ́n bá jẹ́ tálíkà ẹ bá ń fún èèyàn tẹ́ẹ̀tì lóúnjẹ tó jẹ́ tálíkà ó ti tẹ́ kí agbógbójọ́ àmọ̀bọ́nù àbí ẹni báyìí àwọn ẹjọ́ báyìí ló fẹ́ ṣe jọ mẹ́wàá náà ẹ̀fíyàn báyìí lóúnjẹ wọ́n gbogbo wọn tánjọ́ kan náà wọ́n sì mọ́ fún ọlẹ́ẹ̀kọ̀ kan níjọ́ kan ó yẹ kó tí wọ́n bá lọ tán náà ni ó ṣe ẹ̀hẹ́ oúnjẹ ló gbọ́dọ̀ ọ̀jẹ́ ọ wá lè jẹ́ kó ń jẹ tí ó nítumọ̀ ẹ́ kó ní pẹ́tọ̀ ọya the place ẹlọ́wà ń kó gbà àwọn mínimìnì tó pípà pé bí ẹ̀nà bá rí gan kọ́ yóò máa wú jẹ lójúmọ́ irrespective of the cost hmm, na mo ń jẹ gbọ́dọ̀ jáde ń bẹ́ wọ́lá Tí a mọ̀ tó máa ń lọ lọ́pùlọpù ẹ̀rùn bóyá bí àwọn ọ̀rọ̀ àwọn ẹ̀rọ

àbí ohun gbogbo tó bá yọ̀ ọ̀gá ọ̀ tó ń lu àwọn ẹ̀rọ yẹn. ok. ìkéde láti pé kí ni ojú ká gbogbo àwọn tó ń pè láìpẹ́ ẹ̀kún wọn àwọn tó ń kọ́ ka láàrin tó ń tẹ̀lé ní àríyá bá fi ìdàgbà. ok ọ̀dà alhamdulilayi ẹ lórí alákọ̀ọ́kọ́ ṣé ẹni téèyàn rán lẹ́ràn yẹn ṣé òun náà lèèyàn rẹran lọ́wọ́ rẹ̀ àbí èèyàn ni kó báyàn rẹran fún ẹran tí ń tó náà pa ṣe nígbàtí ẹni kó bá yín rẹ̀ ran ẹkùn lówó kó yóò bá yín rà ọ̀hún ẹgbọ́n tí mọ̀ sọ ó nìyí èèyàn bá yóò ti pé Ee. Eh, ok ẹgbẹ́ nínú sọ nìsàn ṣẹ́rí méjì ni tẹ́mi bá ń ta ẹran báyìí tẹ́ èmi àti ìjọba gẹ́nà ẹ̀sẹ́ǹdì owó ẹran sí ara tí mo jẹ yín tó bá lọ rẹran pé kí n dìlíbà ẹran fún ṣẹgbọ́mí tí ìbá ti dìlíbà rẹ̀ dọ̀mánù là ń pè tẹ́wì dọ̀mánù pé ta ni ó bí ẹ̀ indemnity pé anything loss tó bá ṣẹlẹ̀ tí ìbá ti dìlíva ọjà tẹ́ bí mí tẹ́dẹ̀mí fún yín níbo tó rọ̀ mi dọ̀mánù yẹn wà lórí mi ẹ́ alàlùbáyẹ̀ ìmìbáyẹ̀ ẹ̀dìgbà tí fi dìlíva ẹgbọ́ tẹ́ bá sàmójú kó lókù bọ̀ wọ́n sí má ti dìlíva rẹ̀ tán dọ̀mánù ti kó lórí mi ó ti bọ́ sórí yín bọ̀ tó bá ṣe yí pé níṣẹ́ ẹni yìí ẹ̀ẹ̀ra ẹran lọ́wọ́ rẹ̀ ẹni kó bá yín rẹ̀ ẹran ni ṣe àwọn tó mìí báyìí ìtumọ̀ ẹ̀wọ́ ni wípé ó ṣe favor fún yín because kò jẹ nǹkan kan bẹ̀ pẹ̀lú tó sọ ó wà accountable sí yín nítorí accountable ni pé yóò sọ price tó rà gangan lóko kìí ṣe fún wúrà sọ́dọ̀ rẹ̀ tán ó rẹ̀ wá kó tà fún yín ẹmọ̀ nature rẹ̀ náà ó ní kí lẹ́yìn rò kó fàtẹ́ ní kó máa yẹn rẹ̀ran ìfẹ́ra ẹran lọ́rẹ̀ nígbàgbádé ẹ̀ẹ́sọ̀ tí bá ń sin ìtumẹ̀ ní ẹni kó bá yẹn rẹ̀ran ní ẹjọ́ ní bísínẹ́sì pẹ̀lú ẹ fún lówó kó bá yẹn kó jẹ nǹkankan lára yín báwọn ní tó fẹ́ yẹ kó hàn sí yín àríbẹ̀kọ́ pé ẹ̀kàn pé á ah, lágbàjá ibi tó ti mọ́ra ń chípù dákùn bẹ́mi náà nígbà tó àtòwò mọ́ta tó ní tí ó kún kẹkàn máa jẹ́ kọ́ọ̀tì fún ọ àmọ́ kéèsè pé ẹni kó gẹ́ẹ̀nì àbí ẹ́ afdù tó wà láàrin yẹn afdù àmánà òun náà lẹ́bí pẹ́lú sí yóò wá àkáǹtì fún yín tó bá dé mo jẹun lójú ọ̀nà mo rí po ẹ́ asùn ńgbà a dé kò tó ń gbúra àwọn ọlọ́dẹ gbé e báyìí ẹran náà jẹun àwọn báńdìtì náà dáwà lọ́nà àwọn gbowó lọ́wọ́ wà ẹ́gbẹ̀gbẹ̀ náà yóò máa kà ìbí ṣe ń kà ẹ̀ ní sìn báyìí pátínà bí pátínà yìí ló jẹ́ àbí pé ó tẹ̀ká pé ó fẹ́ ṣe pépọ̀ fún yìí so ìtumọ̀ ẹ̀ ní pé gbogbo tó bá sọ tẹ́ bá ti rí evidence to the contrary ẹ gbọ́dọ̀ bìí bẹ̀ ẹgbọ́n mi yé ń tó fà ń tó jọ níbi agent tẹ́yìn tàbí ẹ̀yìn náà ìtẹ́yìn náà jọ sí business ẹ̀yọ́ di business partner ṣẹ́mà pé nìsín ẹ̀lẹ́ ní loss ẹ̀lẹ́ ní gain tó bá pè pé loss bá wà tẹ́ẹ̀ bá ti lè proof otherwise ẹ̀ tẹ́ẹ̀ lè proof àtàádì ẹ̀ lè proof tafrid tàádì ní pé ẹni yìí kọjá nǹkan ta ní kó ṣe pé á náíjà láni kó lọ o tó ti dé kótókótó pa ìwọ́rọ̀ jẹ́ kan káwọn bá ní ti ní ṣe èmi sọ wọn fún àbá ní ṣòṣòrò náíjà ìwọ́rọ̀ lọ sókótó o lè mú sólè nù pé èmi ò lè gbà o ó ṣe tàá dínù ẹ́ tàfíríìtù ni pé kò ṣe tó yẹ kó ṣe tó pípa ó sọ pé ẹran kú ok àwọn ẹran ẹ̀rọ kù sọ fún wọn lábẹ́rẹ́ àbò fún wọn lábẹ́rẹ́ mo fún wọn kí ó tó fún tèmi ẹwọ́ tọ̀ tí ò fẹ́ àbájẹ́ establish méjèèjì yẹn fún gbogbo tó bá wí ẹgbà ni so ìtúnlẹ̀ ẹ́ orí ẹni ẹ̀yìn ràn ni ẹgbọ́ ẹran ṣẹ́ ni ẹbẹ̀ẹ́ ni

ìwọ́n fẹ́ parí ogun Kùránì ẹmọ ma wọ́n pè fúnra wọn náà ní wọ́n a parí ogun Kùránì torí kí Nàìjíríà wọ́n fi dàrú ìdá ọláàlá kò sí lára ìlànà àwọn sálàfù wa ẹgbọ́ and uh, àwọn tán ṣe lè lọ báwọn láti ní àdáadáa wípé ah kò sí nǹkan tàà tó fi bẹ̀ lọ́wọ́ bá ju Kùránì lọ ẹgbọ́ ẹrù kí ní kọ́ńkálukú kéèkì ẹ̀yìn àkókò yóò lè fi kòránì gbé gbúrò ìbùkátà àmúkà ìgbé bá dé parí oṣù ẹ̀sọ kòránì kátàlẹ̀ eré àṣàṣogun àti àṣàṣe ìyẹn tẹ́sí pé ọlọ́nà látà ní èyí sórí kòránì ẹ kí lọ́tọ̀ọ̀tọ̀ bẹ bá kí lọ́tọ̀ọ̀tọ̀ ẹ̀bẹ̀ lọ́nà bẹ́ẹ̀ náà ṣe ń kí tẹ bá jọ papọ̀ ẹ̀ sàdúrà tẹ bá fẹ́ fún nàìjíríà tẹ bá jọ papọ̀ ẹ̀ sàdúrà pẹ́tọ́ ọlọ́run ò lọ ọlọ́kàn balẹ̀ ìgbà tẹ bá tó ké kòránì kẹ tó sàdúrà why are we saying this ó ní pé gbogbo problem tó fẹ́ lé ní ẹ́ àwọn pọ́rẹ̀mù ṣẹ lásìkò ànẹ́bì sáàlá tó lágbára jẹ lé ìlọ́wọ̀n sọ kùránì kalẹ̀ àbí irú ogun bá dáre nílẹ̀ kan sọkùn gbọ̀gbọ̀n ìṣẹ̀kọ́ ọmọ kalẹ̀ àríbò ní ní ogun gásọ̀tún handak tẹ́mì wọn tí kúrán ròyìn pé ipe ipe ìzáwúkú mi fọ́ọ̀kùkù wà mí ní asfẹ́lá mi kún wà ìzágọ́tún eh, absọ́rù wà bálagátún kùlúbù hanajir wà tọ̀dùnúnà bí láhì dùnúnà ẹ́ níjọ́ táwọn ọkàn yìí ojú yẹn gẹ̀ ìrìnà ma ẹ ọkà yí báyìí fẹ́ fò kó gbáyà yóò fẹ́ débi ìròkúrò lẹ́rò sọ́lọ̀ àṣewá ah, ṣẹ́ṣì gàbáyìí ó sọ pé òun àwá ṣe ẹ ti ń rò ọlọ́ni hunalika tuliyal mu'minun wa zulzilu zilzalan shadida ibẹ̀ ọlọ́run bá ti tẹ́ta àwọn mòmìnì ó mì wọn pé káwẹ̀ tí so ṣe rí kọ́nsẹ̀tì sọ kùránì kalẹ̀

ẹ máa lásán ní àṣíkí ni ẹ̀kẹ́ ẹ̀ Ìmẹ́rin tí a ah. mọ̀ ìgbàgbọ́gbẹ̀ ìlú ẹ̀ ó ní alákọ̀ọ́kọ́ ẹ̀ tó bèèrè gbọ́sùn rẹ̀ pé ẹ̀ nínú ọ̀sẹ̀ àdá àwọn ìdí ìgbẹ́ sábà ti yàrá ọ̀

lójú tó lágbára níbi ẹ̀rọ̀gbẹ̀ nígbà tí ẹ̀ tó máa máa lọ. Ọkọ̀. Ìrìn rẹ̀ ń gbèrò lórí ẹ̀ tí láti mọ wá lọ́pọ̀. Ilé ìkẹta tó tún bèèrè kò sí sí láti wé ọ̀rọ̀ ìdájọ́ ìlú lágbára. Ìgbẹ́ni tó bèèrè pé ẹni ń gbèrò lẹ́tọ̀ yìí kí àpáta fi lè ṣe ìtàkọ́ rẹ̀ pé kí ni onígbàgbà tàbí lè ta àpá ẹ̀fẹ́ ìlú ọlọ́run àbá wà pẹ̀lú. Kí ló dé? Pé ẹ̀yin ló ń gbé lẹ́tọ̀

olùkọ́ tí wọ́n bá wọlé tó máa ọmọ sí ìdílé. Tí wọ́n lọ pé lọ́ọ̀ bá ti wọ́n dé láti ní ìgbéró ti kó ṣe pápá pé lọ́ọ̀ bá ti máa ju ọ̀nà àwọn ìmọ̀lú sí. Nígbà tí mo wá padà bá ẹ̀rọ sọ̀rọ̀ tó ní òwúrọ̀ tó máa ń bá fún ara rẹ̀. Òṣèlú nọ́ọ̀sì yẹn tẹ́lá tó bá wọ̀ ẹ̀fẹ́ tó máa ń sọ̀rọ̀ ẹ̀fẹ́ lẹ́nu. Ṣé alhamdulillah ẹni yìí bẹ́ẹ̀ ń ṣe rí? Ṣé ẹni tẹ́ ẹ rí pé ó ń pèsè sí Súnà? Ẹ̀rọ nọ́ọ̀sì yẹn tẹ́lá bẹ̀rẹ̀. Ẹ̀hẹ́n ọ̀n ṣẹ́pà pé eh, èyí tí wọ́n fi sọ bẹ́ẹ̀ ni pé èèyàn lè nífẹ̀ẹ́ súnà ó sì máa gbogbo èsì kó má ní máa súnà ṣẹ́mà. ṣẹ́mà pé nìsìn àwọ́kọ́ fẹ́ mọ̀ pé ṣé ìtìjá ẹni ṣé ìtìjá súnà ni. Ọgbọ́ ọ̀rọ̀ tẹ́ ń sọ nítorí pé bóyá ó ti tẹ̀kílìdì ẹnìkan. Ṣẹ́rìn sáà, ewé nìsìn ó ti láfà kan tó ṣe pé opinion rẹ̀ lòun mú pé ó lè má lè máa sọ ẹ̀rí rẹ̀ fún yíò bọ̀tọ̀ ń ṣọ́ pé kíkiri bá ti lè jáde ní báyìí àfúnnà ní sẹ́mọ̀ fáwọn èèyàn wà bẹ́ ẹ́ anybody tó tẹ̀rẹ̀ rántí gbàta wà nílèwé dáadáa àwọn tọ́bá súnmọ́ àwọn ṣáì kan àwọn ti ma àwọn nǹkan kan pé pé wọ́n lè máa mọ ẹ̀rí rẹ̀ bọ̀ tọ́bá sọ kalẹ̀ báyìí àwọn tán ló ní fátúwà léwé láàrín ọ̀rọ̀ wọ́n dáwọn rẹ̀ yóò kan jù rẹ̀ náà tó bá ní kílẹ̀ àánú ṣọ́ ni tó bá fẹ́ kí n bọ́ pé ṣẹ́ẹ̀kì dé kan wá bọ́ sọ gbà àwọn yókù bọ̀ sórí sọ́márì ni mo sọ ẹ àwọn èèyàn máa ṣe ẹni yẹn sẹ́ni tẹ́rù pé ah, súnà ni ó fẹ́ pèpè sí tẹ́mà tó wà pé bẹ́ẹ̀ bá ní pẹ̀lú nǹkan tẹ́ sọ pátápátá tó jọ ní wípé ó ń gbọ́ àwọn ọ̀rọ̀ tó dà sọ́ọ̀sì tó sì ń gbọ́ information yẹn náà wà ẹ́ kó gba ntí ẹni tó tọ́ọ̀tì yẹn tó jápa súnnà yẹn òun náà ló náà fẹ́ fi máa sẹ́dì súnnà hmm? ẹ̀yìn fún ilẹ̀ ìzàmpù kan ní tí èyàn bá súnmọ́ pa súnnà tó ń tọ́ọ̀tì sọ wípé mọ́fẹ́lá pé òfin ọ̀ṣẹ́ àgbà nílò mú lórí pé ah, ètì káàfó mọ́tíláṣí mẹ́ta náà lèyàn lè ṣe mọ́ àbí tẹ́ súnnà náà fọ́lọ́ náà sọ tóun bá wá débi tán sọ pé èyàn lè ṣe ètì káàfó mú ìgbọ́kànwá dípà ah, mo fẹ́ sórí fún yín náà o wàláhì ẹwẹ́ ọ̀rọ̀ ìsìn yóò fẹ́ máa dáṣẹ́ yín náà mẹ́ta náà ni ó mọ́sálásí mẹ́ta náà láti ṣe sẹ́mọ̀ pé yóò strange sí but in tí sọ pé báyìí mọ̀kan ní mú sọ ó ní bẹ́jì sí ibi tí sọ ó sì trust ẹni tí sọ ó sì trust ẹni ẹ̀dẹ́ nípa ah, ẹni ẹ̀dẹ́ gbogbo ẹ̀rí tẹ́yìn lò kọ́rọ̀ sálàyé rẹ̀ èmi rò pé gbọ́ntẹ́ yìí lọ́sùgbò ọ̀rọ̀ tẹ́lẹ̀ sọ ó súnmọ́ súnà ó kàn jó lójú kan ni ọ̀rọ̀ ẹ̀rá àkọ́kọ́ tó sọ náà ṣálá àbí

ẹ̀kàn jẹ́ kí n fún ilẹ̀rí méjèèjì àmì èyí kẹwò bí ó ṣe bó ṣe wọ́n ara wọn tó àwọn sẹ́lálà kọ̀ọ̀kọ́ ni a sọ tíṣẹ́ àlàrà ní wà lórí wọ́n lo hadithi tó wà nù Sunan Nasa'i wípé Bilal anábì máa ń sọ fún pé níbi àzáàni alákọ̀ọ́kọ́ pé àzáàni alákọ̀ọ́kọ́ ní tí ń ṣe as-salatu khairu minan ẹ́ eh? pé àsọ̀láàbù kọ́ ìrìnà náà àzánà lápọ̀ àwọn náà wá mú bẹ́ẹ̀ wọ́n wá bí wọ́n pé tó bá jẹ́ àzánà alákọ̀ọ́kọ́ then àsọ̀láàbù kọ́ ìrìnà náà kí wá ní sọ láti wo ni wọ́n wá ń jí ikú àbí nígbà bá ní àsọ̀láàbù kọ́ ìrìnà náà mẹ́sìn àwọn tánlẹ́lẹ̀ kejì ni ó ti wí àwọn gbọ́ yé pé ìrún fẹ́ ń ó lóore ju oorun tí òun sùn lọ làwọn tú ọ̀dà ẹ̀yìn tẹ́ wá lálákọ̀ọ́kọ́ ni ó ti wí pẹ̀lú àdìsẹ́ mú wáyé ẹ sọ ìrun wo ni wọ́n ló lóore ju oorun lọ wọ́n ní èèna fílàní ó dìde kírun lóòrùn wípé in táwọn fi sọ bẹ́ orígbé tí bíbí láàrin sọ̀sọ̀lá ti sọ mí nánú màbí wípé anábì sọ̀sọ̀lá ti sọ fún wa ń bí hadisi mi pé la yamna annakum àzánù bìláàlì ẹ má jẹ́ kí ìpèrún bìláàlì ó bá pè yín kó stọ́ọ̀pù yín níbi tàhúrù yín tẹ́ ń jẹ iná máa yóò vẹ́nu bìlẹ̀ ilẹ̀ òru lòun pèrún ẹ́ fàkúlù wọ̀ṣọ́rọ́bù ẹ máa jẹun lọ ẹ máa mú lọ átàyò azina ibnu ummi maktum títí ibnu maktum ó fi pèrún ìnáhù ọkùnrin tó fọ́ lójú ni

ẹ́ kó ṣe pẹ́ tó ń kírùn lọ́wọ́ rẹ̀ dìnú ìtí yẹn náà fílá kóhun náà fi lè stọ́ọ̀pù kó jẹ sáàrì ẹ́ kó kó jẹ sáàrì sáàrì lọ sí ẹ́ndìó so ó wà bí hadith yẹn pé purpose tí bìlá ló fi ń àwọn wá ní tí pé náà tó bìlá náà tẹ́ ń sọ àwọn àfáà táwọn ní ah, ah, ẹlẹ́kejì ní ó wí wọ́n ní àzánù to tó wà ń bẹ̀ yẹn bí nísbà sí ìkọ́mọ̀n àbí àzánù awwal jàrí pé run alákọ̀ọ́kọ́ títí ń ṣe tán sọ dàtí tàbá ka ìkọ́mọ̀ sí àzánù ẹlẹ́kejì ni táwọn táwọn bá ń tu ní tìmọ̀ mẹ́sìn àzánù mẹ́ta ní ọmọ jẹ́ tú àzán ìkọ́mọ náà jẹ́ àzánù kan ẹgbọ́ tọ̀ fáwọn tá bá ń tu lélẹ̀ yìí àwọn kọ̀nsídà pé àka aka àzánù tààní ìyẹn sí àzánù alákọ̀ọ́kọ́ pẹ̀lú bá kọ̀mpíà sí ìkọ́mọ pé anábì sì máa ń lò bẹ́ẹ̀ náfílà wà ń bẹ àzánù méjì wo ni nígbàtán pé oòrùn sígbàtán sì kọ́ ọmọ hmm? so wọ́n pè ní àzánẹ́yìn ẹgbọ́mìí wọ́n jọ ń fà wọ́n tún mú mi wọ́n mú àdísì nàáìmù annaham náà sàbí annabi sallallahu alaihi wasallam olóhun wà nínú aṣọ òbúra ìyàwó aṣọ òbúra ìyàwó òtútù mú lórí òtútù gan wọ́n níbi tó tútù mú ìhò wọn wọ́n pé ah àṣùbá àti ń bọ̀ wáyìí kan sì sọ pé káwọn wá kẹrùn lónìí ẹgbọ́ ó lóun rò bẹ́ẹ̀ pé ah, ah. wọ́n níbi tóun ti ń rò báyìí ẹ́ ó wá ní ìgbà tí ẹni tí ń pèrún wá fẹ́ sọ àsọ̀látò kẹrùmínà náà ó ní bó ṣe sọ tán báyìí ó kàn fi kún un ní pé wà máa ń kọ́ àdáfàlà àrọ̀jù. ìtumọ̀ àwọn kọ̀ ádà fàlá hàrá jẹ́ pé ẹni tó bá jẹ́ kò sílé kò sí láìsí níbi hadithi yìí wọ́n mú wípé ẹni yóò sáà ní máa bẹ̀rù pé òun fẹ́ kí òun lè lọ sọgbọ́ ọ̀fẹ́ jáde àṣùgbà náà ní sọgbà mọ́ wá pè wá ká mọ́ wá tómi ìfẹ́ ìwọ̀n tá ń pè wọ́n kán wá fún náà wọ́n ń sọ àsọ̀látò khairun fún ẹ́ àwọn pẹ́tọ̀ ó fi hàn pé ìrun tí wọ́n pè kó tó kan ìkọ́ ọmọ láti ń sọ bẹ́ẹ̀ ẹ́ wọ́n tún lọ àdìsí Abdullahi ibn Umar hmm? náà ẹ̀rí yẹn sáàfẹ́ súnmọ́ra wọn jọ ń fa ṣùgbọ́n alam èyí tèmi méjèèjì náà sì ní súnà àárín àwọn àfáàní yòókù wà ẹ́ bẹ́ẹ̀ bá ti wà láwùjọ kan táwọn yẹn bá ti yú sí mọ́kàn kí èèyàn má tún kú omi torí notion páwọn èèyàn sì pé o fẹ́ jí súnnà ẹgbọ́n òun fẹ́ yẹ súnà bí pé kejì é ṣe òun lòun fi chẹ́yìn tàdúgbò rẹ̀ síyẹn méjèèjì náà ní súnà in fact tábà ní kémi mú kan láwùjọ tiwa ẹ ní kan láwùjọ tiwa kéèyàn ṣe ní ẹlẹ́ẹ̀kejì ohun lèmi ní mú torí mụ mú bẹ́ẹ̀ náà ni pé láwọn mọ́sálásí yòókù náà tó láìpẹ́ kan máa ṣe nù by the time tí wọ́n bá sáàtọ̀ látò kọ́rùnà náà fẹ́nìkan jí lóru ń bọ̀ wá mọ́sálásí ẹ́ ó sì bá ó àwọn ilé ìṣẹ́ wákà àrùn kó báyìí wọ́n ni wọ́n ti pèrún gangan ẹ̀yìn sáfẹ́ kó bá ṣẹ́lẹ̀ nìyẹn ó súnmọ́ pé bá òpin ọ̀ṣọ́ Albani rahimahullah ló gbọ́ ẹ̀hẹ́ ló náà sọpá àpò náà jì ní ibi báyìí ìyẹn náà wrong with e, yẹn náà na nítorí òun fèèmù ni pé tó bá pé méjì wọn bá ní kó o ṣe tó fẹ́ kan ní méjì ṣe is as good as mọ́ṣẹ́ rárá ó rí ṣe tán ẹ́n àwọn òfin ṣẹ̀rẹ́ àtẹ́nà sí wà báyìí ẹgbọ́ tó ṣe pé tó bá ti lè parí rẹ̀ mọ́ṣẹ́ rárá ni hmm? kí n fún ilẹ̀ ìzáǹkù nísìn wọ́n lé lágbẹ́já rí omi tó lè fi sàlùwàlá bọ́ omi yìí lè ká gbogbo oríkì àlùwàlá tàbí péjọba sómi yìí nífẹ́ ẹnu ojú nìkan ní ẹ̀rù ṣe yóò ṣe àlùwàlá pẹ̀lú omi ojú kó wá ṣe tàyàmù fi parí yóò ní àbí yóò fẹ̀kẹ́ ṣe tàyàmù ṣe pé ìgbàlọ́ pé omi tó fẹ̀kan rí òun fẹ̀kan tó láti parí ara sáàkà sí kò fẹ̀kan rómi rárá náà láàkà sí àbáwọ̀kọ́ rómi díẹ̀ tọ̀yìn tààtọ̀ ń bẹ̀

ṣẹ́rin tẹ́ ọ̀gbáàfù pé ẹni ìbádà tí bá tí ń bọ́ fò owó nínú ìsábà jẹ́ wájìbù pé owó lẹ́ti ṣe ìsábà jẹ́ wájìbù òun lẹ́ti rí pé tọ́pọ̀lọpọ̀ àfá náà ń sọ ń pa ọ̀rọ̀ ẹran léyá olùgbékè sí wájìbù ẹ́ tẹ́bá ti bẹ̀rẹ̀ látọ̀rí àwọn sàhábà ni àwọn tàbíì ni ọ̀pọ̀lọpọ̀ wọn ẹ́ kìí Ata Imam Ahmad Ambali,

bọ̀bá tí àǹtàbá lọ sókè àárìkì ọ̀hún kí ní yóò tight tó bá ṣọ ẹgbẹ̀ tó bá ti wá mú nísìn pólípẹ́ nìyẹn mú fi ní ọ̀pá àwọn amófin náà pé wájìbù ní àkíkọ̀ tó bá ti wá jẹ́ wájìbù pé tó wá mẹ́rin pé tí ò bá ti wá lágbára rẹ̀ ńkọ́ ó ti kú òfin lòun sọ kòsì lágbára pẹ̀lú wá ní pé èmi náà ṣe háàfù èmi náà ṣe háàfù ṣùgbọ́n wallahu alam téèyàn bá lágbára téèyàn ṣe yọkan ó sì bẹ́tà jù náà ṣọ́ra rẹ̀ àmọ́ ṣẹ́ gbogbo tẹ́ gbogbo àwọn tẹ́lẹ̀ ní sọ ó wà wìdé pé ibi tó ti gbọ́ ẹ̀rí rẹ̀ ló dúlé hmm? then ah, èyí tán kàkùrá àgbàrísẹ́ ọjọ́ mi ojú pèlè yìí mọ́ra fọ́kàn ẹ́ because tán bá ń ṣe lecture lọ́wọ́ nígbàtí ìfẹ́ kótúbà jùmọ́ kótúbà jùmọ́ nìkan ló nídájọ́ wípé gbogbo tẹ́ bá ń ṣe ẹ fílẹ̀ gbọ́dọ̀ mọ́ fèsì mọ́mù

ṣéèkì wọ́n dọ́wà ní sin àwọn èèyàn òjò wájẹ́ ẹni wọ́n lójò wáyé sàwọn ìwọ̀ àwọn ọmọ ìtàn yẹn sílá níbi àkàrẹ sí ẹ̀kà tó kọ wá ní wọ́n ní lọ́wọ́ dé sí lẹ́jọ́ lẹ́jọ́ àìmọye lẹ́jọ́ lẹ́jọ́ tàwà ní correct láwọn dẹ́n lórí tayatul masjid pé káwọn èèyàn dó sábà wọn mọ́sálásí náà kásì tayatul masjid bá sì fẹ́ sí náà tó kásà máa ń jòkó wọ́n lè ṣe àmọ́kọ́ sọ fún àpọ́ gbọ́dọ̀ ọmọ àwọn kára kan ti kí ọ̀kàtà ìfàájì náà tọ́gbà ọmọ ọmọ sábà ti mọ̀ pàtàkì bá ìfún fẹ́ kù fún wọ́n súnmọ́ pé bóyá táwọn èèyàn bẹ̀rù ní pé bóyá opinion tán mú pé wọ́n tẹ́ bá ti wà nù náfílà tí wọ́n bá ti wọlé ó jà ní irrespective of òkú tó kò lè bá adé ṣe understand tó jẹ́ opinion ibn Hazm rahimahullah tí àwọn kan náà fáwa náà mú náà làwọn èèyàn sá fún bẹ́ ọmọ eléyìn náà ó sì wà pẹ̀lú ọlọ́wọ́ àlọ́ náà Ọya, wà yóò sáàkù. Ee. Ó kọ́ lé káàkiri. Láti ó kọ́ lé káàkiri lórí àwọn mẹ́ta. Náà. Lẹ́bí àwọn ọmọ ìmọ̀ àwọn ọmọ ìgbé ilé dáhùn ìwé máa ń gbé. Ní àkáàkiri ìwọ̀ àti ilé. Ee, ee, ẹ̀rọ. Ó kọ́ lé aláwọ̀ ilé rẹ̀ ìwọ̀n àti ọ̀pọ̀ ìyàwó aláwọ̀ lọ́sẹ̀. Ó pẹ́lẹ̀ sí ìlú ó fi rẹ́ẹ̀tì ó fi àwọn ẹlẹ́ẹ̀kì ó kọ́ kẹta náà ó fi rẹ́ẹ̀tì ó sínú àwọn apartment ìyàwó ń gbé bẹ́ẹ̀ àwọn yòókù wọ́n sì fi rẹ́ǹtì. Mm, mm. ẹgbẹ́ ló ok. wọ́n á fẹ́ bẹ̀rẹ̀ uh, question tó dáa lẹ tá a bá rí èèyàn tó kọ́lé tó fi rent tí ìyàwó rẹ̀ náà kan wá ń gbé ilé yìí ẹnu bí tí ìyàwó rẹ̀ ń gbé òun nìkan la ní kò zàká ń bẹ à ní kò zàká lórí ìyókù ẹgbọ́ pàgbé gbogbo ilé yẹn pátápátá báyá nígbà ti bẹ nuclear ó ní zàká lórí ilé ànímọ̀ profit ntí ń lé mú jáde òun láàmà válù lọ́dọọdún tí ó wọ ní sọ́ọ̀bù ẹ́ tó bá wọ̀ ọ́ yóò yọ nínú owó owó yóò ti máa owó mi tó ní ẹ́ ẹgbọ́mìyé ẹ̀hẹ́n òun ní ọ̀zà kan bẹ́ tó bá ẹ̀kọ́ owó tí máa ń gbà ń bẹ̀ bá wọ ní sọ́ọ̀bù àbílẹ́gbà tó bá ti náwó rẹ̀ tán ẹgbọ́ tó ti ṣe náwó rẹ̀ tán kò sí nǹkan tó sẹ́kù kò sí zàkánà

gbogbo owó tó bá ti wà lọ́wọ́ rẹ̀ nígbà tọdún kan ti yí kò léwu lórí bóyá ní ìsìn ilé ìsìn ọgbà 1.5 ọgbẹ̀lé 2.5 tí gbogbo ẹ̀sà jẹ́ 5 million example ẹ̀yìn tó wà lọ́wọ́ rẹ̀ àtàwọn owó mi tó ní kò wá wà bí lóòní sọ́ọ̀bù ọdún kan sì kò ti yí kò lórí yóò yọ zaka àmọ́ kò ní mọ́ yọ zaka pé yóò máa válù lé bá ilé ìwọ́ ti 50 million sí sọ pé kò ta lé ó fi lé bọ̀rọ̀ ẹ̀ tó bá ìpínsìn bá ń tà nǹkan ni ọ̀nà bá ti ta owó tó bá mú wá lágbẹ́ pé nǹkan bá ti ń lò fúnra yàn kò zàkà fi àyè níhí àmọ́ zàkà ń bẹ́ẹ̀bì nǹkan tí ó bá mú wá bá ní bí irú 100 million ní 100 million ó wá of factory àwọn machine tó wà factory ó wá gbọ́ fún fi factory produce òní zàkà but fixed assets làwọn wọ̀nyẹn tó pé à ń lò fún means of production production yẹn láti yọ owó ìjàkà ìkéé ṣe value àwọn ilé ìfà ọláàlá náà. sàwọn ẹ̀kan sọ orí zakat náà ni question tèmi náà so téèyàn bá ní àwọn ilẹ̀ wọn ò wà utilize ṣé ìyẹn náà wọ ṣé zakat wọ orí ẹ̀ àmì báwo lè ṣe máa calculate ẹ̀. ok alhamdulillah ẹ̀ zakat ilẹ̀ yíyọ ilẹ̀ ń bẹ nú àwọn zaka tí ma ń fọ́lò àníyàn tí èyàn bá fẹ́ fi ṣe àwọn pọ́pátì kan bẹ̀tọ̀ pé àníyàn tí èyàn bá fẹ́ fi ṣe òun ni yóò sọ sí zaka wà ń bẹ àbí kò sí mẹ́ tí èyàn bá ra lẹ̀ intention wípé mo fẹ́ fi kọ́lé tí máa lò tí nìkan máa gbé ẹgbọ́miyé tí tó bá ra lẹ̀ pamọ́ pé èmi náà ò lè gbé ìgbà ìmọ̀ rà pamọ́ kó fi appreciate fún speculation ẹ́ fún ìpọ́dún méje wá ní ilẹ̀ yẹn ti rà nìsọ wá lọ́dún méje ló wá tà padà wọ́n tó bá ti tà yẹn tí tó pé intention rẹ̀ nípa òun fẹ́ rà láti padà tà ni ẹ́ nígbà tó tà yẹn tó bá wọ ní sọ́ọ̀bù yóò yọ zàká ọdún

kò sí wàhálà ìyẹn náà nǹkan jọ bá tó ṣe panic in tí farming bá mú jáde ìzàkáwọ́ wọ́n kó náà fẹ́lú fún means of producing something kò sí ìzàkáwẹ́ láàrín ọ̀yá Assalamu alaikum. Assalamu alaikum ìbéèrè rẹ̀ ní pé wọ́n sọ fún àyíké usas wọ́n ní ẹ̀mọ́mù Buhari wọ́n bá wọ́n sọ fún àdá yìí pé wọ́n ní látara ìmọ̀ tí ó wà lára bàbá eh. àwọn kan bàbá wọn kó owó tó wọ bí one thousand kan dání ipe eh. wọn ẹnìkan sọ fún lòun lówó yẹn bàbá wọn bá fẹ́ fi protect mọ́ wọn ọ̀dàwó yẹn nù wọ́n dáwó yẹn nù ó pè wọ́n sọ bọ́ọ̀lù oṣù kìnnìkò yé mi. wọ́n ní ẹnìkan sọ pé one thousand ìpínlẹ̀ ẹ̀ẹ́dínlẹ̀ sáyé jẹ́ wọ́n ní pé gbẹ́mìdì gbọ́ wọ́n ní ọ̀rọ̀ ní one thousand kan lọ́wọ́ wípé ẹnìkan wá sọ pé ó fẹ́ kílè ó fẹ́ sọ pé òun lówó yẹn látara pé kó má lè ba bàbá wò pé kó má lọ ba nǹkan tó wà lára wọn jẹ́ bàbá wa da owó yẹn nu. aláwọ̀ kan nǹkan tí mo fẹ́ béèrè lọ́rọ̀ rẹ̀ ni pé ṣé kò jọmọ́ kí bàbá rú ìṣòwò bẹ́ẹ̀ aláwọ̀ kan nìyẹn ẹlẹ́ẹ̀kejì á ní pé bíbá wo ní ṣọwọ́ báyìí tí ẹnìkan fẹ́ là léwa lórí pé iṣẹ́ tó fẹ́ gbà yẹn o orí jẹ́ mi ń bẹ o orí jẹ́ mi ń bẹ o fifty thousand ní tèmi ń bẹ ṣé ọ̀nà wà lẹ́yìn fẹ́ o pé á ah, kọmọlúwàbí má lè bàjẹ́ kí wọ́n fi ṣe ẹlẹ̀. pé kí ẹ má ṣe é kí wọ́n má ṣe é. ok ṣe rí ní ti ìgbìyànjú àwọn ìfàtẹ́ mú wa ẹ̀yìn èjì mọ́ bùkọ́rí ẹgbọ́n tẹ̀bá sí mọ̀mọ́ Bukhari ẹni bèèrè béèrè tẹ̀ ẹ̀mọ̀ pé mọ̀mọ́ Bukhari lójú ayé rẹ̀ ibi tó sá fún nǹkan dé kì í ra ajá àbí kó tajà fúnra pé kó pé èlò ìjà ẹwọ́ ẹ́ ipé kan pé ah, èlò ni èlò kan nílẹ̀ kan kìnnìyàn kan so ọlọ́run bá sì kẹ bàbá rẹ̀ fowó lẹ ẹgbọ́ so àwọn bí tẹ́sì máa mọ́ náà nù olówó náà ni mọ́ láwọn akọ̀ ń mọ́ pé èyí ti mọ́ bùkọ́rí so ohun wà fowó lẹ dẹ́nì kejì kò wà ìbọ́ fún mi ọjà rárá ẹgbọ́ gbogbo nǹkan wọn bá ṣe nù tó tó rí ẹni yóò fi ṣe bí tó bá ti kàn ọ̀rọ̀ owó yẹn kò fẹ́nìkan kan ti pẹ̀lú ẹ̀ pé ẹnìkan kílẹ̀mù kóhùn lòún lówó bí àánú mọ́mọ́ ó lọ wára lẹ́bù tara rẹ̀ ni torí kò fẹ́nìkan kan ṣe pẹ̀lú owó ṣẹgbọ́n mi dáhùn dájú tí màmù kọ́rí sọ fúnra rẹ̀ ni pé òun àfáà rẹ̀ sọ òun náà sọ ó ní láti jọ tóun ti mọ̀ pé gíbà kéèyàn sọ̀rọ̀ yàn lẹ́yìn láì aburú ni òun rò kóhun ṣe gíbẹ̀ nìkan kan rí sọ sẹ́wọ̀n pé àwọn lẹ́bù yẹn ga ẹgbọ́ àwọn lẹ́bùn yẹn ga òun na lẹ́tìrí pé up náà a sì ń sọ̀rọ̀ rẹ̀ àwọn iṣẹ́ táwọn ṣe pamọ́ fọ́lọ́run ọba ni tọ́lọ́run ọba fi hàn ẹ́ bọ̀tá àmọ́ sọ̀rọ̀ àwọn ilé náà náà fi lè gbìyànjú kì í ṣe pé ká sọ ara wa hmm? bẹ́ẹ̀ ṣe rí tí máa ṣe ń náà lẹ́tùn rí mi náà tó náà ṣe so by the time méjì lọ sọ́dọ̀ sallallahu alaihi wasallam ẹkùn wọn lọ sínú alkitabu wa sunna pé èwo ló yẹ kí mi ṣe tí ò ní jẹ́ haram fún àwọn máa ń sáwọn nǹkan kan pé kí ṣe haram àwọn wọn fẹ́ fi ṣe wára hmm? Ibn Sirin Muhammad ibn Sirin àwọn àtẹnìkan jọ ní díìl nígbé wọn wọ́n kí wọ́n sọ pé ẹni yẹn ó yẹ kí n fún ní 10 naira kẹ́ni yẹn wá kílèmù pé twelve naira lẹ́yìn kí n fún ṣẹgbọ́n mi yé kí ẹni yẹn wá búra ẹ́ ok wọ́n wá ní kí wọ́n wá ní kí ẹ̀mùkú di iṣu ten naira ní ah, láti ṣe ten naira ibùsùn ní wá búra pé mo fi ọlọ́run ọba ṣe ẹlẹ́ni ten naira ni àwọn èèyàn sọ pé àà ah, ah, ah, lórí 2 naira tẹ́kàn fílẹ̀ fún náà lẹ́ tún wá láti búra fún olóòrùn kí ṣe pé 2 naira ló pọ̀ láwọ̀ ìlúhú ẹ́ alàlharam ní òfẹ́ àsìtẹ̀ kó jẹ haram èmi ń ṣọ́ pé 2 naira tó fẹ́ jẹ haram ní ìní kó jẹ on the other hand ẹ̀rí nínú wọn tí sọ pé ah tó kọ ọlọ́run sáà ti dákọ náà hmm. máa lọ ẹgbọ́n mi so Imam Bukhari ẹ̀rí mà kọjá àwọn nǹkan tí tẹ̀sán ṣùgbọ́n kìí ṣe pé wọ́n sọ fún wa pé for everybody bá ṣe lónù ká fi lè mọ lẹ́bù ibi tí wọ́n dé níjọ́ tẹ́yìn náà bá dérú àwọn lẹ́bù náà ẹ̀ náà lè ṣe àmọ́ Imam Bukhari lówó o kéèkó lówó yàn o ó lówó lè wípò fi ní ní bùkátà sẹ́nìkàtà Bukhari lówó Muslim lówó Nasa'i lówó irú Imam Nasa'i ní sí irú bí táàfà kó bẹ́yà sí káàkọ́ àwọn tán gbé lẹ́kí níbi tí Imam Nasa'i ń gbé ní omísọ́ àní àwọn olówó ní gbé ìyàwó mẹ́rin ló sì ní tẹ́bátì gbọ́nà aládìsí bá lé ìyàwó mẹ́rin olówó ni àwọn tẹ́lẹ̀ sábà níyàwó làwọn jẹ́ àmọ́ báwọn tẹ́lẹ̀ ògbésí ayé ọ̀nà èyí ń kájọ èyí tí ò bá sì ti ní gbọ́ kò ní ọ̀nà júmẹ́rin sí olówó náà máa ṣe lẹ́bù jẹ kìí ṣe ti wá tó ìpẹ́tọ̀ everybody ó fẹ́ máa ṣe bá kaná hmm? so ìyẹn bẹ́ ọ ní iṣẹ́ owó tó sọ wọn pẹ́tọ̀ àtorí nǹkan jẹ́ àtorí nǹkan jẹ́ o èyí báyìí mo fẹ́ kò sí tẹ́ẹ̀ lè why not nígbà tí pípí láti kó gbà àbí wọn láti wájú ní kó gbà tẹ́lẹ̀ wọ́n bá fílẹ̀ tẹ́ẹ̀ wọ́n lọ pé ti dáadáa fún yàn níbò mi ọlọ́wọ́ Now, okay. Pọ̀, ṣé kò sí kwẹ́ṣà mímọ̀ lẹ́yìn ni? Eh, ẹni tó fàánú ní òjòṣà mi, kwẹ́ṣà tán béèrè, ẹnìkan láti béèrè lánàá, mo fẹ́ pín fún láti ìlú ìsàrí ẹ̀. Pé àwọn ìfàánù Mùsùlùmí, ok, mú bà, pé àwọn ìfàánù Mùsùlùmí, pé kí ló tẹ́nu pọ̀ lórí wọn àti báwo láti bá wọn. Ẹnìkan ti béèrè lánàá. Okay. káàkàn dáhùn yókù ó tó kàn um, question ni pé tàbá ń ṣe tàbá ń ṣe sọ́lá tàbá tí wà lórí um, àtàyà um, tàbá ń sọ àṣàlátọ̀ ẹ̀ẹ́dàyà nàbí àti àṣàlátọ̀ alẹ́ nàbí ìwúlò ẹ̀ká wílẹ̀ ok question tó dá ní question yìí ok pé tàbá wà bí tàṣáwùd eh, ṣe assalamu alaika yi wa nabi wa rahmatullahi wa barakatu ohun láwí ni àbí assalatu ala nabi ẹ̀yin ò rí pé èyí tí gbogbo wa máa tààdàgbà máa orin assalamu alaika yi wa nabi nígbà tó yá pàkàtúbàtú sọ̀láti nabi iṣẹ́ albani rahimahullah iṣẹ́ albani jẹ́ kó wa pé wípé wọ́n ní àwọn nígbàtánà bí wà láyé láwọn máa ń sọ pé assalamu alaika pé ọlọ́ọ̀lọ́ kan mọ̀ bẹ̀ lórí wà nábi pé àwọn bàtà rẹ̀ ti kú tánkọ́ ó di assalamu ala nabi àwọn ṣẹ́ràlbá ní wá dúró lórí opinion pé tọ́ ní ti ń kọ́ mọ́ àfáà yóò kù fún wọn lé sì pé ọkàn èyí torí tí fún mọ̀súdì wí tí Aisha wíyàn ìṣìhádù ni látọ̀dọ̀ tí wọn wọ́n gbìyànjú ni pé kì í ṣe pánàbì ló ní wọn wí bẹ́ẹ̀ tí àbá náà fún wọn lésì padà pé àwọn olóṣè ìṣìhádù sí nǹkan báyìí tọ́kífù ni wọ́n bọ̀ lọ́dọ̀ ànẹ́bì ni but kí ló yẹ kó jẹ́ sáǹdì wa wallahu alam méjèèjì náà lè lè wí tẹ́sí correct every pé wáyé ó ní wípé Aisha sọ lóòótọ́ abúlé àbúrò sí ìsọ ṣùgbọ́n ẹwà wo hadith ẹ̀wọ́n máa ń kàtọ́ bù tàṣáùdù tí ó kọ́mọ̀ nílùú wa kó tó di pé a ń lo tàṣáùdù tá ń padà ń lò ní tàṣáùdù bí mọ̀sùn là ń lò àtàhíyàtì láàfẹ́ ìbátọ̀ sọ̀làwà tá ń lò ṣùgbọ́n tó kọ́mọ̀ tá àmọ́nù màlìkíyà ni àtàhíyàtì tóun náà gbà wá lọ́dọ̀ àwọn adọ́rà ní sọ́sọ́lá tọ̀tàṣáwùdù yìí wá ní Umaru wá kọ́ àwọn èèyàn lórí mímbà sẹ́gbàmí gẹ́gẹ́ àdíjì mọ́ta imam Malik Umaru kọ́ wọn lórí mímbà ọ̀pọ̀sẹ̀ wá kọ́ ọkọ̀ níbẹ̀ ní asàlámù wọn àwọn sàábẹ̀ ànàbí sí pọ̀ níbẹ̀ kò wá sí ìrànkánú àà

èwo ló kù ok bí question tí ń gbẹ́gbẹ̀ ẹni tó bá save ní hard currency tó bá save ní hard currency ní currency ó yẹ bí sanwó school Okay. So you see the song for Tora Ibrahim, we always say that it's one year now. Because ẹni ẹni tó bá nílẹ̀ kó lọ́sí kọ́lé, òbí ẹni tó ń ṣẹ́fù wá kọ̀ ìgbélẹ̀ ìṣò skul fíjọ pókè. Àfi tó bá ṣe wípé ọba ti san owó yẹn, ẹ́ kí àsìkò tí ó sàn zàká wá tó. Ó lè náwó, bọ̀ǹtí zàká kọ́dún kan bá fi yípo lè lórí zàká ti wọ́wọ́ ẹ̀ because ẹ̀rí tí ìṣẹ̀rẹ́ à ń sọ gangan bí ọ̀rọ̀ zaka ni pé kìí ṣe kó ní bùkátà ìta ń sọ pé in tó bá tí wọ́n bá ti lè nílú adúrú owó ẹ̀ yẹ̀yẹ̀rá ilẹ̀ àní iye tó rìdí sí mẹ́ kéré ẹ́ nísì báyìí tẹ́yàn bá níbi 5 million àní zaka jẹ́ bí 2.5 ẹ̀yà 5 million sí business nígbà bá ṣe business kan ó wá lùsì 3 million ó wá lùsì million mẹ́ tó ń gbà tó pàrọ̀ million ló kú kọ́ ní àwọn ah, ti lùsì ṣé ó sì tún lówó tó 3 million zaka tó wà bẹ́ ọba àmẹ́bí profit náà ó ti gbogbo zaka lọ ó mẹ́rin pẹ̀lú ẹ̀ṣẹ̀ eh, náà ẹ̀ ọ́n náà ni sẹ́gbọ́n náà sàgbówó ìyí tá à ń sọ pé ìwọ́ tí wà ti lè lówó dé lẹ́gùn yìí ọgbọ́ yọ 2.5% ń bẹ́ tí wọ́n láti máa kàkúléètì rẹ̀ ìmọ̀ ma kìí tó tẹ́ ẹmọ bí ìrìnsọ nísìnyí ó dàbí kí èèyàn ó sì pé iṣẹ́ owó ara ẹ̀ náà lóyìn bá àti ìtọ́rí kẹ́nìkan mẹ́ tó ti ní 100 million ní ò sí wá bá débi pé 100 million nípa ìwádìí 5 million ṣàkóhùn ní ti òun tó pé ah ìfẹ́ ti ṣeun wọ́n ṣe fún 5 million láti ṣẹ̀dá àwọn pé wọ́n kò lówó ẹ́ ṣé ọdún kan ti borí 2.5 percent jẹ́ òun gbọ́dọ̀ yọ ẹnìkan tó bá ti ní owó yẹn ni kìí kẹ́ni tó bá ní excess tó ní owó táwọn wí tó wọ̀ ní sọ́kọ́dún kan ti yí borí ìtumọ̀ ìfi olówó lakẹ́ nìyẹn so kóhùn náà mọ̀tí wá máa wò kalẹ̀ yóò máa wábi tó ti yáwó nù kọ́sà fọ́lọ́n balẹ̀ sọ rẹ̀ ọ̀la mhm. ok rí ọ̀kan ọdún pàtó jẹ́ pé òun kí wọ̀ ń bẹ̀ bẹ́ẹ̀ ní ó ti bóòlù àwọn ti ṣe ìtọ́rù tiwọn ọ̀kẹ́ ìwà àgbà náà mo ṣẹ̀gbọ́n kankan tó ṣe ìsinmi lórí pé oṣù méjì inú Islam ìpé 30-30 tẹ̀léra wọn pé tí kan bá jẹ́ 29 ìkejì ó jẹ́ 30 tí kan bá jẹ́ 30 ìkejì ó jẹ́ 29 ṣé tó ní ibẹ̀ kì í ṣẹ́gẹ́ ni. oṣù méjì ò lè tẹ̀léra wọn látọ̀tàkì tẹ̀léra wọn. tọ́ lórí alákọ̀ọ́kọ́ àwọn tí ó ṣe pé òòrùn èèwọ̀ ohun táwọn àfá ń sọ lórí rẹ̀ ń lọ bí mẹ́ta tí wọ́n ṣe one àwọn àfá kan ni kí wọ́n wo ìlú tó bá súnmọ́ wọn jù tó ṣe pé òòrùn wọ̀ ń bẹ̀ kí wọ́n lo wẹ́dà wọn ká climate wọn ká time wọn fún ti ọ ẹ́ pẹ̀pẹ́ mọ́ ti ń gbáwẹ̀ náà lánàá ti gbáwẹ̀ àwọn ẹni ká lo mùjáwárọ̀ mùjáwárà ni pé anything tó bá ti wà ní sáìdì nǹkan á fún ní dájú ẹ̀ ma jáwárà ṣe yóò tọ́ hukma là ń pè rúùlù yẹn tí láà bí gbó láti lórí rúùlù yẹn ẹwọ mọ́sálásì ṣe wà ní sẹ̀ tá a bá wọnú inú mọ́sálásì látò kíta yẹ́sùn masjid àbí but ẹ́ eh? torí pé o ti súnmọ́ máa fúláàtì so àwọn àkàfà kan ní ká lo ibi tó bá súnmọ́ wọn àwọn kan sọ yìí àwọn kan ní kí wọ́n lo kákàpùléètì average number tí àwọn èèyàn fi ń gbààwẹ̀ lágbàáyé gẹ́gẹ́ bí àdíìsì anájọ̀fà sọ́kọ́ wọn bá dàjáàlì ibẹ̀ dàjáàlì ó lo 40 days láyé

hours báyìí láàmà fi kì tọ́ nírú àwọn ìyẹn náà tó rùn èèwọ̀ táwọn náà fojú wo táìmù wọn táà fi ń kẹrùn ṣẹ̀rọ̀ àpẹta wọ́n bá sáwọ̀ náà ìtumọ̀ ẹ̀ náà ni pé wọ́n sáà kí mọ́dí àbí oòrùn owó wọ́n kí ìṣá oòrùn owó wọ́n kí ṣubú ìtàn ìntàfí ń kẹrùn káfí bẹ́sìsì ẹ̀ náà fi ṣe tàwẹ̀ àti mọ̀ wípé ń gbà tí a bá tí áfírí tán nígbà tí mẹ́gbìrì bá wọlé òun là ń ṣe kíni òun là ń káwọn náà túnú gbà so táwọn lo àdìtì ìgbé ká ṣe tàbí rẹ̀ àwọn kan bẹ tó ṣe pé in táwọn àfáà mi ìdúlé lórí gẹ́bí bọ́yá ìmẹ́rẹ́ṣẹ̀ Egypt wọ́n ní wọ́n fúnrú àwọn tí wọ́n wà ń bẹ̀yìn uh, Norway eh? ní ṣe antarctic ni a ń pè static ni pé wọ́n fún wọn ní fatwa pé kí wọ́n lo àsìkò maka ẹ́ ṣúgbà tọ́tọ̀ maka náà ni kíblà gbogbo mùsùlùmí ká lo àsìkò wọn fi kírùn ẹ́ ká sì lásìkò wọn fi gbàwẹ̀ ẹgbọ́n mi sọ̀láàlà mẹ́tẹ̀ẹ̀ta tó ń sọ fún wọn ká lo ìlú tó súnmọ́ wọn kí wọ́n fojú wo pẹ̀lú àdífi dajjal àbí kan lò tí maka ìṣẹ́adà àwọn afá náà tọ́ nígbà tó sì ṣẹlẹ̀ sáwà kò sí kàn wá pákán mọ́ náà ọláwàlá uh-huh. Eh. Eh. Ó wá sáà blọ́ọ̀gù mi tẹ́ sí àwọn ìyẹn wọn bẹ̀rẹ̀ nígbà kan náà. Ṣé táìmù tí ibi tó lọ àwọn yẹn ò bẹ̀rẹ̀ níbi tí àgbà táwọn bẹ̀rẹ̀ tó fẹ́ wá lọ láàrin àwẹ̀ ṣé mo pé tó bá tó péjì kan ibi tó ti bẹ̀rẹ̀ ó máa yàtọ̀ táwọn ti tiẹ̀ for example ṣe àwẹ̀ tiẹ̀ ti pé twenty nine wọ́n ti rí níbi tí òun ti ń bọ̀ àwẹ̀ táwọn ilé ìkẹ́rù ti pè ṣùgbọ́n àwọn oṣù máa ṣe tó bá jẹ́ pé bóyá tó bá ní kó máa tẹ̀lé wọn lọ nílùú tó wà yẹn àwọn ẹtì ẹ̀gbọ́n afẹ́ pé tàjú wà ṣùgbọ́n àwọn oṣù máa ṣe. ẹni tó kọ́ ọ pátákàlẹ̀ ó ṣẹlẹ̀ ó kúrò nàìjíríà tó lọ sí masters in bulgaria eh. ó ti jẹ́ sọ́kùn eh. níbí bàjẹ́ nígbà tó máa gbé ó kúrò nígbà twelve eh. lọ́sàn-án bàtú máa dé bọ̀dìẹ́là ó ti bẹ̀ ní èmi pátápátá yìí. so ó ti lo wẹ́rẹ́ bí six hours lápẹ́ ó ti lo bí six hours gbà wẹ̀ ní nàìjíríà ó ti wá tán àwọn tẹ̀sán ìgbésọ̀ ó lù tán. ẹ bọ̀dọ̀ níta ó kún báyìí ní twelve. sọ láàrin twelve yẹn sí táìmù tí wọ́n jẹ fájìlù tá à ń sọ how many hours lẹ́yìn pé yóò jẹ́ yìí. average day ló ti lo bí six hours ẹ̀yìn náà là ń sọ lẹ́gbà tó gbéra ní 12 yẹn sẹ́gbẹ́bí tí bá ń lọ tó bá ti mú tó bá fi bá wọn kó wọ́n jẹ sàó pẹ̀lú táìmù tiwa ìtumọ̀ ẹni pé 12 ló gbéra níbà yóò di 12 alẹ́ ìje ló di 12 hours already ó tún lo bí another 5 hours ní àbí ibi kí ni yóò ṣe àbí. ìbéèrè kan ọ̀nà ẹ má bínú sáà mo travel gbà kan mo gbà àwẹ̀ mo ti bẹ̀rẹ̀ àwẹ̀ ń bìbà yẹn ṣùgbà tí mo wá dé ìgbà tí plane yẹn wà láàrin mi kò tí ì débi ilẹ̀ ti ṣú hmm. so àwọn tí ó jẹ́ cabin crew yẹn dẹ̀ sọ fún wa pé ọ ti ní ìtàwá ta sọ pá ń gbàwẹ̀ tó ń gbà tí ilẹ̀ yẹn ti ṣọ́ wọ́n sọ fún wa pé yá kàbé gbàtẹ́ mi dẹ̀ calculate ti time nàìjíríà ó ṣe lọ bí five hmm. wọn ò tí lè ṣí ní bí wọ́n dẹ̀ sọ fún wa pé ní sọ pé ah ó ní wọ́n ní kí kóníkó sí ibi tá a wà yìí ìṣinú ti tó pé ká ṣínú so a dẹ̀ ṣínú gbà ẹ̀ tó tọ́. ok wọ́n dà alhamdulillah ẹ kí mú mẹ́rẹ̀ẹ́ta papọ̀ káwá sọ fún ṣẹ́rí tèèyàn bá travel once tèèyàn bá ti kó nílùú tèèyàn wá tẹ́ bá ti wà lórí òfurufú òòrùn tẹ́ ń rí àtọ̀rùn tẹ́ rí mọ́ ní ó dì sáàmì fáwọ̀ ẹ̀yìn tẹ́ padà báyìí ní kìí ṣèlú tẹ́ ń lọ ẹ̀ẹ́ ìfẹ́ mọ̀lú kankan mọ́ tẹ́ bá ti wà lórí òfurufú báyìí ẹ́ tẹ́ bá ti wà lórí òfurufú ṣùgbọ́n tẹ́ gbogbo bí tẹ́ bá dé tẹ́ ìwọ̀n bá fi lè wọ̀ sẹ́yìn ní kó ti wọ̀ báyìí àsìkò fún yìí ti tó kọ́lá kó tún wá náà lẹ́nu gbéra. ẹ ọ mistake táwọn yẹn ń ṣe ni pé wọ́n fẹ́ wo táìmù tó wà ń bì àti táìmù tó ń lọ bẹ́ẹ̀ yóò wà hmm, kó kọ́ kó kọ́ bí táìmù tó ń lọ. wọ́n tó bá dé lè òfurufú òòrùn ló ń ẹ wọ́n lè gbé wọn mọ̀ wọ̀ tó bá fi lè wọ̀ báyìí àsìkò túnú tiẹ̀ ti tó. ẹ òtútù nù. Dẹ́kọ̀ lọ́dún wọn because bóòrùn bá wọ̀ ní o lè jẹun, bóòrùn bá yọ o lè jẹun. Sòkè wá sígbà tó bá dé Bulgaria. Ṣẹ́gbọ́n mi ẹ̀hẹ́n. Sò yí tóun bá ti ṣe nítorí bẹ́ẹ̀ bá ti lè rìnrìn tó ń rìn láti twelve ọ̀sán, ó wá fi jẹ́ flight kò dúró. Òòrùn ó ti wọ̀ fóun tí ó ṣe ìtùnù kò sẹ́ni tí kò mọdé sọ̀rọ̀ adébọ̀ kiri. kódà yẹn sẹ́dà kó jẹ́ wákàtí kan náà báyìí fóònù tẹ bá ti wọ̀ tọ̀ kò tẹ wọ́nù òun náà làwọn tẹ ló wà ní kárí kiri sọ fún yín wọ́n kọ̀rẹ́kì ẹ́ because yíyọ oòrùn wíwọ̀ oòrùn náà láti ń gbáwẹ̀ yíyọ alfájà rí wíwọ̀ oòrùn tó fẹ́ ẹni yóò túnú tó bá túnú tán yóò mọ̀ lọ títí by the time tó bá bàrà tó rí pé mi tóhun tó wà náà tí ó fi land

a wà fẹ́ dákú kó má dákú onírẹ́ àjò ni kó má gbáwẹ̀ nígbà tí ó fi délé ọláwàlá lórílẹ̀ tọ irú títí oní cabin crew náà sábàdì sọ fún igbé tó pébi táwọn wà ní tèkì níbi tó ń náà ẹ̀hẹ́n tọ́ ìbẹ̀rẹ̀ àwẹ̀ wọ́n yàtọ̀ sí tó lọ tó bá tó wá lọ tí o bá ní kó máa ọ̀dú àwẹ̀ tó ní lọ fún thirty one. ó ṣe kó máa bá wọn fà á lọ níbi wọn nígbà tó alẹ́ ti bẹ́ẹ̀ lórí kọ́ kó bá wọn bẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ lọ́kọ̀ àkàlẹ́dà mi làwọn ò fẹ́ ok ó nìyí ó yé mi ṣé ẹ rí tó bá ti débẹ̀ tí kì í bá ṣe irú scenario twenty one thirty one tí bá ṣe scenario thirty one yìí yóò bá wọn gbà ní dàtí tó bá yẹ pẹ̀lú calculation tó ń bá ti kú twenty nine ní ọwà ń di táàtì ń báyìí yóò máa gbá ni kọ́lá kó gbọ́ pé wọ́n níbi tóun ti kú wọn ni wọ́n ti tú nílẹ̀ ẹgbọ́n mi bọ̀ tó bá ti ń lọ táàtì wà hmm? òun táwọn ìṣẹ̀bá ti pé tẹ́ẹ̀tì ó ti pé nù yóò dá oúnjẹ jẹ láàrin ilé ẹ but kò ní sọdún àtijọ́ táwọn ilé ìrànṣọ́ kò ní kí ìdì kò ní sẹ́nẹ̀tì ẹgbọ́n mi but àwẹ̀ tẹ́ẹ̀tì pé kò lè gbé àwẹ̀ kò lè gbà àwẹ̀ lé ó jẹ́ kọjá tẹ́ẹ̀tì tó bá jẹ táàtì ní ti àwẹ̀ tẹ̀lé parí yóò wọ́n wá dúró yọ táwọn ilé yóò ṣe èjì ọláwàdì tọ́ ọ̀rọ̀ ìfúwánìlì mùsùlùmí ṣẹ́rí kọlọ̀mbà kó gáàjì wọn àwọn ìfúwánìlì mùsùlùmí ní long history and history wọn àti pọ́ǹtì wọn wà innocent ẹ̀rọ wà nínú sẹ́yìn pé wọ́n á tì lórí tán màmá at a point wọ́n ṣe kọjá àlà but one thing tí wọ́n ní nínú ìlànà wọn ò ní wípé wọ́n ní lọ́kùndùn pé gbogbo ẹ̀sìn tá a bá ṣe kókó tá a fẹ́ fi gbà ní kádédì ìjọba ẹgbọ́n mi wọ́n gbà wípé kádédì ìjọba látó ní tún kàkà ṣe so ó wá fi wà nínú ìlànà wọn débi pé gbogbo ṣe fẹ́lẹ́sì tí ó bá kọlu láti débi ìjọba àyà tẹ̀ mọ́lẹ̀ ni láti débi ìjọba hmm? wọ́n ní point wọ́n lásìkò kan gbà àtọ́sọ pé sí wọ́n ń ṣe dáwà náà ni but àwọn náà ń bá jọba pa so kí ni wọ́n wá ń ṣe ó ní pé tó bá ṣe yí pé níbi tó bá wà àwọn military ni wọ́n bá wí lulẹ̀ ṣàwọn àfẹ́ lórí ìjọba ni mílítì fúnyàn láyé pé kí wọ́n rí kankan ṣe ọ̀nà tí wọ́n gbà ò ní pé wọ́n lè pe àwọn tó wà níjọba ń kékeré pé kékeré làwọn tán ń lù yìí wọ́n lè wẹ́sùn sí wọn lọ́kàn wọ́n lọ fẹ́ rí kan sọ ọ̀gbìn kan báyìí pé wọ́n ṣe kan wọ́n ṣe kan wọ́n ṣe kan wọ́n ṣe kan ọmọ ńlá yẹ fún ìmáà tó lọ pé because wọ́n sì fi kan fún wọn kú bẹ́ làwọn fi lè débẹ̀ ẹ́ tí wọ́n bá wà láwùjọ míì wọ́n ṣe wípé ọ̀nà àgbàtà fi ń dèrè ìjọba ni pé wọ́n ń dìbò ẹ́ àwọn sì dédé ìjọba in tí wọ́n máa pèpè sí náà ni ọ̀nà bẹ́sẹ̀ débi ìjọba wọn ò lọ́nà ẹ̀yọ̀ kan ṣoṣo wọn ò lọ́nà ẹ̀yọ̀ kan ṣoṣo and torí ẹ̀ lè máa fi ń sọ ní débò sí yé mi máa pé ọ̀rọ̀ méjì nǹkan bẹ yóò takora wọn tá a bá ń sọ kò sì ní sí kò ní sí ìsọ́ọ̀fù mẹ́ fún àwọn táǹpé ní ìfàlù mùsùlùmí. ká ní mùsùlùmí ara nǹkan tó máa ṣe kọ́ wọn kó pèsè kòrò òjò ẹ́ wọ́n tó ya ẹgbẹ́jọba kó káàtọ̀ yóò lọ́wọ́ kan. kápá ní ìfàlù mùsùlùmí méjèèjì yóò takura nítorí wọn ni pé ó tọ́ ni ẹni tó bá sọ pípọ̀ ìjọba bá jẹ́ kéèbèrè òun náà sọ́sọ́ fún akẹ́kẹ̀ẹ́ tó má dìbò rárá so àwọn ń tẹ̀sán máa ń lò yí tó bá ti wà convenient fún wa ní níbi tí military bá wá ẹgbẹ́jọba kú omi tó láwọn ọ̀rọ̀ ìjọba hmm? níbi tí ó wá sí military ẹ̀wọ̀n ló ṣèlú so wọ́n máa wá mú kíní ìlọ́kùndún at the expense of some other things ìyẹn ó wà fún ẹgbọ́n mi yìí pàtì kan ó wá kú pàtì pé mùsùlùmí ti Egypt ní ìkwánù mùsùlùmí ti Syria ní ní àwọn kan náà ń bẹ táwọn náà ń tọ ipasẹ̀ àwọn mùsùlùmí yẹn ọ̀rọ̀ tó wà ti àwọn tó máa Hmm? nílùú yí o lè fáwọn níbi wọ́n lè ní ìtìjá súnà wọ́n pèsè súnà ṣùgbọ́n ká náà fi lè wípé a ò lè fi ìjọba lẹ̀ agbọ́dọ̀ láti ẹgbọ́n mi tàbí pé yìí tẹ̀lé ìlẹ́wà ìsọ̀pá ah, ẹni tó bá fi mú tó bá fi wílé lára àwọn ìfáàlù òsìmú ǹdẹ́ náà wọ́n náà kọ́ ìfáàlù òsìmú ni wọ́n iye ó wá contestable ó ṣe contest wọ́n lọ́wọ́ alám ìtẹ́lẹ̀ òpẹ́lẹ̀ ṣe fúrú àwọn wọ̀nyẹn òun ni pé ẹ máa píìkì ẹni iṣu tán bá kó sí ẹgbẹ́ e sí ní ìzánù ṣẹ̀ríà òṣùwọ̀n ṣẹ̀ríà pé ilé kò kọ̀rẹ́kì ó tàpá ìgbìtàgbọ̀ sọ́nà ilé ó tàpá ìpínlẹ̀ kan. bọ̀káàkì mú wípé ìdájọ́ táfàwọn ìfáàní mùsùlùmí ti Egypt náà láàmúgbà àwọn tẹ́yìn ilẹ̀ mọ́ wọn ní gbogbo ìlú in all ramifications babalá mi tẹ́kì ó jẹyọ ń bẹ̀ o. èmi jẹ́ pàtì kejì pàtì tó dáwà láàrin láàrin wa òun ni wípé àti wá sọ di wípé anybody tá a bá sọ pé lábájá ìfà mùsùlùmí nàbí ìfòwá ní ni a máa ń wá lẹ ní tá a bá sì kó bá ṣẹ́ opinion pẹ̀lú wọn náà kọ́nà kó mọ̀ sí lára wọn ni òun náà ìfòwá ní ni a wà ní ìdájọ́ kan náà ní wrong tó correct lè mọ́ correct ni wọ́n ń dá wàhálà alẹ́ ẹ̀ tí ń dá wàhálà alẹ́ òní wípé torí pé à ẹgbọ́n mi à ń sá pé ká má lọ kọlu òfin ṣé àwọn pé ìfún wa náà mùsùlùmí náà ìpè ìmọ̀ báyà wọ́n ti fún wọn lẹ́yìn tí wọ́n ti proscribe wọn ẹ́ ní Egypt as a group so òun lẹnu wá fi gbà á ká má dápọ̀ ẹgbọ́n ṣé because kò sáyẹ̀ká tó lè sùn wà that group fúnra rẹ̀ gángan ọ̀rọ̀ wọn ti proscribe pé ìwé fún òun fẹ́ sùn wà òun lẹ́sà àmọ́ ń dápọ̀ but àwọn ẹgbẹ́ táwa fẹ́ lẹ̀ wọ́n mọ́ bí i tọ́gbẹ́ wọn ṣùgbọ́n àìmọ́ ìdákọ̀ wọn yẹn ó ń kọ́ sí ambiguity ẹgbọ́n mi yé àìmọ́ ìwọ̀n dákọ̀ yẹn ó ń kọ́ sí ambiguity because by time tẹ́ bá gbé kalẹ̀ tẹ́lẹ̀ sí ìtẹ́kọ̀ọ́kọ̀ bóòlù lè ìtẹ́jọ́ kìíní bíbá ẹ̀ kò ní jọ ẹgbọ́n mi yé tó bá yẹ kó a bá lè dákọ̀ ní pípọ̀ ẹgbẹ́ báyìí ẹ tó sún náà ni wọn ó ń bídà ni wọn á máa kò ní tó rọ́pàá pé ní bọ́ sínú kí wọ́n bá lágbájá ṣe ìrùn lè yóò tó ẹwọ́n mi kò tó lọ́rọ̀ tó ní dẹ̀bọ̀ lọ́rọ̀ kan tí ò tẹ̀ tó sí lẹ́gbẹ́ ṣe ń tẹ́ bá ṣe ni pé àti ẹ̀kọ́nà mùsùlùmí àtẹ́gbẹ́ ṣe ẹ̀kọ́nà mùsùlùmí níjọ́ tẹ́yà bá ti mọ̀tí àti tábù wàsúnà bá ti sọ mọ́kọlù ẹlòmí irrespective gbogbo náà kó má jẹ́ ẹgbẹ́ náà mọ́kọlù ẹlòmí tó gbó èdè ìtẹ́ níjọ́ tẹ́yà bá ti wà lórí àti tábù wàsúnà níbi nǹkan tí ń ṣe kò sọ pé tó ń ṣe mí tí ó kọ̀rẹ́kì

bó bá gbẹ́ nìkan kan wá sì ṣe tán ṣe pamọ́ ẹgbọ́ nǹkan kan tán ṣe pamọ́ sáwọn Yorùbá mọ̀ tí Yorùbá mọ̀ expose ibi tí iṣu wà ní pé yóò lè kẹ́ ẹ mú yàn pẹ̀lú nǹkan téèyàn ń gbé pamọ́ láti fi hókùn lé lórí kí ẹ sàkóso àníkan ló ti le láàpá náà ló ti le alábìgbà àwọn mùnátì kí wọn mọ Ọlọ́run bá mọ̀ wọn

bóra sọ pé láti túnlẹ̀ àwọn kọwàrí jù ní the tó kọ́ kò láàrin àwọn mùsùlùmí àbí ẹwọ́n kọ́ lẹ́wọ́n bọ̀ tó mẹ́rin tó kọ́ wọ́n ti ṣe bídá àwọn dáadáa wọ́n ti fẹ́ alì ní kékeré ẹ̀ kí ni wọ́n sọ pé bàbá ńlá dọ̀là àlà nàbí wọ́n fẹ́ alì tó jẹ́ kàlífà mùsùlùmí ní kékeré wọ́n fẹ́ àwọn sàdá ànábì

pẹ́tọ̀ máa fi ilẹ̀ wọ́n pẹ́ tẹ́sí rọ́ngù a máa fi ilẹ̀ a ò ní hánà fún yíkẹ́ mọ́ àmọ́síláṣí wa a ò ní kọ̀ fún yí nǹkan tó bá jẹ́ tọ́yí ẹ mọ̀ ṣe dìgbà tẹ́ẹ̀tì ṣe kí ní ẹ̀ka tó wà tú glẹ́rì táwọn pé ààlẹ́ aláwọ̀ kẹ́ mọ̀ sí ilé lára mùsùlùmí kí ni wọ́n ṣe wọ́n fi wọ́n lẹ́ nígbà tí wọ́n padà ṣe ń kọ̀rọ̀ ló àfídà àwọn èyí tí wọ́n padà wá sọ́ di wọ́n padà wá di practical wọ́n fún tẹ̀ into practice kí ni wọ́n ṣe ọ̀bá gbogbo àrọ́tì ẹ́ náà sàbí ànáìsọ̀sọ́lá ọmọ rẹ̀ Abdullah ó ń bọ̀ wá pẹ̀lú ìyàwó rẹ̀ lóyún wọ́n sì dájú wọ́n sọ gbogbo ní tímbọ̀ ó ń bọ̀ wá láti ìdóhùn tímbọ̀ wọ́n ní kí ló pínlẹ̀ rẹ̀ pa álì ó ní mùsùlùmí ni kàlífà mùsùlùmí ni wọ́n fẹ́ mọ̀ gbogbo tèkèrè kí ló pínlẹ̀ rẹ̀ pa Muawiya ó ní mùsùlùmí ni kí ló pínlẹ̀ rẹ̀ pa lọ́wọ́ Abdullahi Abbas wọ́n pa tán wọ́n pa ìyàwó rẹ̀ wọ́n wá lanú ìyàwó pẹ̀lú oyún pọ̀ náà incident yẹn ni aliwa dìbò àhán ẹ ti wá sí gbogbo ẹ̀ bá a bá bá rẹ̀ ní gúrùpù yìí já táà ní kan pa kò sẹ́nìkan tó sọ wípé kí ni wọ́n sọ bọ̀ ṣé pípàyà ká pààyàn tàbá fẹ́

ṣùgbọ́n kò tó pẹ̀lú pẹ̀lú ló bí dá nínú pé kò tó wò ní wípé nígbà ìdáwọn tó wù ní ṣe àwọn àpá ẹ̀sìn bá sọ pé ẹ̀lẹ́ ṣe wà sára bàbá tìkan bá rọrùn tó bá àwọn tó ń pè lẹ́gbẹ́ yìí tí wọ́n tú tẹ̀ wọ́n pick opinion yìí ẹ́ tó bá gbọ́ pé náà òjòjò bí dá tó ọ̀nà lè fà wà fáyẹ̀ náà bẹ́ Ibn Hajar rahimahullah ẹ́ Al-Imam Nawawi rahimahullah ẹ́ Suyuti rahimahullah àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn bó ilé yẹn nìkì ẹ̀rí ni wọ́n ń lò wọ́n ń lẹ̀dí àwọn àfáà ìfẹ́ pé in tó bá tẹ́gbẹ́ yìí fi jẹ́ báyìí ah. wọ́n bí ọ ní wọ́n wà fá lọ́dọ̀ jẹ́ kínní bídà ní kúrí ẹ̀ nígbà àmọ́ ṣe táwọn gúrùpù yìí fi jẹ́ báyìí yóò lè díẹ̀ láti ká lana, Didi. gidi ká sì má lọ lè kó sọ́wọ́ dé pẹ́lẹ̀ kó lè tọ́rùn wa táàtì nínú ìṣìlànà yẹn ẹ́ má lọ jọ ẹgbẹ́ kàkà tí ó fi wá há ọ tí ó ní táwọn bá ti ṣe náà ló gbọdọ̀ máa ṣe ìwọ dúró tí wọ́n ṣe dúró lórí òdodo pé làwọn bá bẹ̀rẹ̀ lọ́dọ̀ ẹ̀ ní ìsìn ó lè confirm lọ́dọ̀ ẹ̀ ó lè confirm lọ́dọ̀ ẹ̀ ó lè confirm lọ́dọ̀ ẹ̀ ẹ̀hẹ́n àmọ́ àwọn wọ̀nyí tẹ̀ ń jẹ́ tó dáhùn jẹ́ tọ́jẹ́ bẹ́ẹ̀ tọ́jẹ́ individual wọ́n bá ní mọ́sálásí tán kírun báwọn mùsùlùmí ṣe ń kírun ẹ̀kírun pẹ̀lú wọn bí wọ́n bá kí tàràwì ìtànkì bá nàbí sẹ́ńtì ẹ̀kì ẹlẹ́ta fi sọ bẹ́ẹ̀ òun ni wípé Usman ibn Affan radiyallahu anhu níjọ́ táwọn èèyàn tí wọ́n fẹ́ pa àwọn àwárí aláwọ̀ tí wọ́n dé tí lè siege lórí Madina fún òjí kó jáde fún òfun lómi mú àwọn táwọn jẹ́ rẹ́gùsì náà ni wọ́n padà tó ń kẹrùn fáwọn èèyàn kọ̀líbà bẹ̀rẹ̀ kó ha sáàlẹ́ máa kẹrùn lẹ́yìn àwọn eléyìí báyìí Usman sọ pé mánàbí sọ̀tọ́lá sọ wípé àdéhùn bùkọ́rí mánàbí sọ̀tọ́lá sọ wípé inú nǹkan tó dáa téèyàn máa ń rí ṣe lẹ́sìn rẹ̀ òun nìrun pé tán bá ti kírun dáadáa ẹ kírun pé ẹ máa láwọn ìmáàmù kan tí wọ́n kírun fún yín ẹ fàyín náà sọ ọ́ bú tán bá kírun dáadáa fálà kó mú wàlà mú irun tí wọ́n gbà irun inú gbà ẹ wàyín àsáárú bọ̀ bá kírun wọn dáadáa fálà kó mú wàlà yìí ẹ̀yọ́ nírun àwọn ènìyàn pẹ́kọ̀ọ́ pé kìtì náà ti dé wọn wá àrùn ti dé ẹ̀kẹ́ ò lẹ́yìn wọn Imam Bukhari wá mú hadithi ọrùn tó fi ṣe ọwọ́ fi tí wọ́n gbà báàbù báàbù salati khalfal maftuni wal muftari báàbù pé ṣẹ́yà lè kí ò lẹ́yìn ìmáàmù fitna tẹ́ńtà sí fitna ṣẹlẹ̀ sọ ẹ̀ ọ́ndà rẹ̀ nínú Bukhari ojú káàkiri láàbò fi ní ọmọ Bukhari ń bẹ̀ nǹkan tí ó ń kọ́ ṣe wọ́n bá wíwá sáà di lẹ́sìn tó tẹ̀lé pé Hassan al-Basri sọ wípé sọ́ọ̀lì ẹni tó wájú bídà kírun wá alẹ́ ìbílà tó ọlọ́ ìbílà dẹ́sẹ̀ hmm? ìtàkùn bá wọn tó wáyì tó wá lè sí ìdìbò Osman yìí nìsín wèé ṣe ẹni tẹ́ kí ẹsẹ̀ nínú ẹ̀sìn eh? ẹ́ bọ̀tún wọ́n wo apparent ọ̀kẹ́wọ́ sí ìjọba wọ́n lọ́pọ̀ ọmọ ọmọ fìtínà pa fìtínà pa fìtínà kalẹ̀ ẹ́ àwọn kan ti sọ́dà ṣe jù débi pé kódà yóò sọ fún ọ mo ti bí àwọn àwọn ikú àkọ́mẹ́ta jọ sọ̀rọ̀ yìí tẹ́ bá bí wọ́n sáájú wọn pé àwọn ìfúnwàn ó ní yóò sọ pé lọ́dọ̀ tó ìfúnwàn ń dánwọ́ sí ju boko haram lọ àwọn yóò sọ bẹ́ẹ̀ ah, èmi ò gbà yóò ẹwà lórí náà ah, ìfúnwàn owó tí wọ́n ń so ó lè lówó sí ju yahoo àti lọ àpò rẹ̀ lè nù èmi ò gbà yóò ẹgbọ́ ẹ̀kọ́ àmìlì tó wọ́ ìsìsù máa ní iṣù iṣù ní pé a fẹ́ rí pàtà àwọn kan lókálítì wà tó rí òfin àrí wọn dákọ̀ àwọn lọ papọ̀ ẹ́ èmi ò tó jọba bá rí wọn dákọ̀ láàrin mọ̀ sọ̀tún kálukú àwọn ẹgbẹ́ báyìí ẹ̀yìn wà bí ọ pé kí ni wọ́n ń ṣe ẹgbọ́n ẹ̀hẹ́n kí ni wọ́n ń ṣe àwọn pé à ah, gbogbo wọn náà nígbà nǹkan náà ni a kọ́ àǹkásì máa dàmú ara wa bẹ́ẹ̀ nìkan máa sọ pé ah, àwọn sọ́láfù wa wọ́n bá wọn bí dájà yes àmọ́ mọ́ dàrú nítòbí ní dàrú ni àwọn sọ́láfù lọ́dọ̀ wọn mọ́rìdíà dà ni wọn ọ̀dàríyà dà ni wọn àwọn rọ́fíbà dà ni wọn jahamiya dà ni wọn àbí tọ́ àwọn wọ̀nyí nínú táwọn eléyìí kó tí wọ́n ń pè ṣóòdà á ti lọ pé irú tán fi ń bá wọn jà wọn ó ti wà lára àwọn olóòrùn náà kábà wọn náà jà ó wà á ní tẹ́lẹ̀ ò bá ti bára tí wọ́n bá já èmi ò fọ́lù mọ́lájà àwọn sọ́lá fún ìwọ́n ló fọ́lù ẹ̀ because àwọn ìfọ́lù ìfúnlẹ̀kùn àwọn sọ́lá táwọn táwọn sọ́lá fún wọ́n ìfúnlẹ̀kùn ìjà èmi wọ́n rọ̀ ìfúnlẹ̀kùn ìbá wọn jà ọjọ́ àwọn táwọn sọ́lá fún wọ́n bá jà ní omú wá lónìí tó bá ti mú wọn sọ ah, àwọn yìí wọ́n bá wọn jà kí lọ́dún tí wọ́n náà tó ti má pẹ́ àwọn táwọn sọ́lá fún wọn pẹ̀lú ń bí dá tó ìlànà ìṣòwò ń bí dá orí mi mú bẹ̀rù

sọ bídà kan ṣe àbí kí ni gírèdì bídà nípa ìjọsọ nù ẹni tí ò bá gbà wípé èèyàn gbọ́dọ̀ tó ń bídà èèyàn gbọ́dọ̀ fílẹ̀ kó mọ̀ ṣe tó bá wù ó ní wọ́n àwọn èèyàn ń pa rẹ̀ ó ní pé àfi kíyèsí àwọn èèyàn pé ká má kó sí lọ́wọ́ irú ẹni ẹ̀ ló sọ pé kò tẹ̀lé mọ́ náà jù sálà nípa àwọn bídà ẹ̀gbọ́n máa ń bídà kí ni lágbègbè bídà lọ́jà rẹ̀ yóò kálukọ́ ẹ̀hẹ́n but tó bá yàgbọ́ ṣẹwà ní ọdún bá ti rá bẹ́ẹ̀ tẹ́bà fẹ́ dàmàrà ẹ kàn máa ń sọ àwọn iṣù tẹ́ sí pé àwọn àfá àgbọ̀dọ̀ bá yín yanjú nípa ìwánù mọ̀ pé yíò yanjú ẹ̀ òun làfẹ́ sábòjú pé ókè ẹjọ́ àwọn ìwánù ṣe nǹkan báyìí ọ́sìn tó fàyàn pé ṣé lóòótọ́ ló wà establish bí wọ́n ṣe ẹ́ bàbá bí ọ lọ́dọ̀ àwọn sálàfù wa kìí ṣe déédé kan ní jahami àti kọ̀dàrí kìí ṣe déédé kan ní kọ̀dàrí àti múríjì kìí ṣe déédé kan ní rọ̀fìdí àti ṣíyà so kí ló dé tí wọ́n wá kó gbogbo wọn bá pọ̀ nísìn oní nǹkan náà ni pé bídá náà gbogbo àwọn àfárò nǹkan bídá nìkan wọn máa ń sọ wọ́n ní jahami kan wá sọ́dọ̀ lágbájá ọ̀kan náà wọn fásílà wá sọ́dọ̀ lágbájá wọ́n máa ń dákọ̀ wọ́n lókàn pẹ̀lú bídá so ìyẹn ni ìsọ̀rọ̀ tó lé pọ̀tẹ́ ìsọ̀rọ̀ tó jùmọ́ wọn fa iṣu àákà ń lọ ní iṣu yìí a ti wá kó àwọn principles tó ẹ òun gẹ́ ní àwọn gbà ah establish fact ipe hmm? ní ti ń jọ tí wọ́n ti lẹ nìkan èmi náà gbọ́dọ̀ bọ́ mo ní ṣe màláíkà ní ọ́ ní àbánẹ́bí

makruh ni hmm? jíta ṣàwà gbà náà pé makruh ni pé òun ọba àwọn fáwọn àdínà kan máa gbà then òun ò ní fẹ́ pé èèyàn gbà pé because aláìmọ̀ kan fẹ́ jẹun mara Ramadan yóò kó Ramadan di pé 36 àbí 35 àbí náà nígbà tí ṣebí máa Malik ara sọ́lá fún wa ní kí ló rárá sí ọ̀rọ̀ ayẹra fún Malik lẹ̀ òní àdìsàbọ̀ àyíbọ̀lá àǹsọ́rí àti kí ló pé Malik lórí tó lẹ málìkì ẹ o béèrè ẹ̀rí málìkì nígbà tí ó rí pé a kò sí ọ̀rá sí málìkì lẹ torí pé o mọ̀ pé ìmáàmù ni málìkì ọ̀rá yẹra àbí ma bá ní àà lórí ilé nǹkan òsà alẹ́ ìgbìnà Abu Hanifa lẹ́rí mẹ́ ọwọ̀ bẹ̀rí àwọn tó ń dápọ̀ yìí wọ́n bá pín gbogbo àwọn àfáà tó ń kóòtì ní ìsètò fẹ́ fi dalẹ́

kí làbí ń jẹ́ sálásí táwọn àfáà àti sílàbí ń jẹ́ sálásí àbáwọn àfẹ́ iléyìn àwọn àfáà wà láwọn àfáà àti sí lóòtọ́ wọláhì ọlọ́sílòun láti sórí fún àṣùgbọ́n òdodo bẹ̀ní tọ́kàlùkú sí ma ṣẹ́gbogbo àwọn àfáà tàà ń kó tì ní sí àtàwọn tàbá tàwọn tàbá tó jáwọn àfáà àti sí sálásí làwọn náà jí amma eh kindergarten salafi senior ṣebin ba ṣe albani senior amma kò sí kẹtànù wọn tó jẹ́ salafu ẹ má jà sí gbọ́ ẹ́ àwọn náà ìsẹ́ salafu salafi láwọn náà à ń fà wọn náà ti fà wọn salafu jẹ́bẹ̀mì náà ṣe ń gbìyànjú náà fẹ́ fira mi ti sí salafu àmọ́ kindergarten lè mi wà senior làwọn professor àmọ́ ti ká

ó lẹ́ni tí Bukhari lẹ́ tí Muslim gbà ó lẹ́ni tí Muslim lẹ́ tí Bukhari gbà ó lẹ́ni tí Maliki lẹ́ tí Bukhari gbà ṣe kí ni gbogbo karama tẹ́ wọ́n ṣe pé ó lẹ́nìkan ni ìmọ̀hún jẹ́rù wátà àdín ìgbẹ̀rẹ̀ àwọn tán ni jẹ́rù wátà àdín ṣe láàrin ara wọn lẹ́ra wọn

gbogbo àwọn àfá àtẹ́rí tẹ́gbẹ́ wọ́n wà lẹ́gbẹ́ kan kọ́dà kan máa ṣe dáadáa pé báyá wọ́n díẹ̀ díẹ̀ náà wọ́n kù sí wọn ò free tó bá ṣe yí pé nǹkan mẹ́wàá náà bá ní ṣe tún bá sí lẹ́gbẹ́ wọ́n ṣe wá mílẹ̀ kọ́dà kan máa sọ̀rọ̀ ẹ̀rí gbogbo àwọn tẹ́rí tẹ́gbẹ́ olùsàn wà lẹ́gbẹ́ kan wọ́n ní potential ju tán ṣe lọ wọ́n wéṣì ẹni kọ́dà yìí then àwọn èèyàn sábà sáǹfà níbi ìmọ̀ wọn hmm? ìyẹn tó fún wọn níyà tó kẹ́ẹ̀ẹ́sẹ̀ nǹkan tó wà ìntáyẹ́sìn fẹ́ni tó bá máa máa yìí rẹ̀ ní ìsìn báyìí bá ti wà ní ìsìn láti wáyé báyìí lónìí tí mi àti yọ sọ̀rọ̀ ní ìsìn ẹni àfáà tó bá fẹ́ ẹgbẹ́ kan bá ní ibi tẹ́gbẹ́ rẹ̀ bá wà nìkan ló lè ni wọ́n ń ṣe tẹ́lẹ̀ fọ́lọ̀ fún sànú wa ju lẹ́tọ̀ ṣẹ́kẹ̀rẹ́ kalọ̀ ẹlẹ́gbẹ́ ló ní tẹ́lẹ̀

ẹ́ ìwọ́ àrẹ bá ń ké kùrán náà kùrán kú lè kó sí ọ létí kó sí ọ létí yóò máa máa háìpù gbogbo tí ń ṣe tó kó sàfẹ́ pọ̀n tó pé ibi tó gbọdọ̀ wà nìkan ni fẹ́ṣà tó bìíra rẹ ni pé ìwọ tó ń fẹ́ àwọn èèyàn sọ́dọ̀ rẹ tó bá ṣe mistake ńkọ́ ìbúrú sẹ́kẹ̀ ti rí omi a principle wa tá a fi bá àwọn ẹlẹ́gbẹ́ jà ń gbà wọn náà táwọn náà bá lò ní sáfrè fàjálè tó gbọ́ ẹ̀nà tó bá fẹ́ mọ mistake àfá rẹ̀ jòkó tẹlùmí tó yàtọ̀ tó bá fẹ́ mọ mistake àfá rẹ̀ jòkó tẹlùmí but nísìnyí nígbà àmọ́ ìfúnlá sẹ́ni pé o fẹ́ blọ́ọ̀kù ẹnìkan ó mọ̀ wọ́n pé hmm, ọdún kò sí nǹkan ọlọ́dọ̀ rẹ̀ mọ́ ilé ẹ̀rọ gbójú kan ọlọ́dọ̀ rẹ̀ mọ́ ẹ̀yin lẹ́fẹ́ máa control nígbà àwọn èèyàn ó ṣe yóò di iṣu ó lọ́n kó fún alábọ̀yẹ ẹ̀sìn rẹ̀ kì í ṣe tó le rárá ẹ̀sìn àjàmọ́ bẹ́ẹ̀ wé tọ̀ lábọ̀já ń ṣe nǹkan báyìí kílẹ̀ rí rẹ̀ lọ́bàá yẹn fún àti lóko sí ẹ̀hẹ́n àríṣà àmọ́pẹ́ pé ẹni tó wá sí mú tó wá sí wà báyìí ìyẹn ó lè ọ̀nà ẹ̀sì pé fi ń dábì sínú ọlọ́pàá alágbọ̀ọ́yẹ̀sìn ṣùgbọ́n